محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ونجي سيوكونجا من ذا الحجة هجرة 1447 تسديد أجوك الفاق nínú oṣù June miladi two thousand and twenty-six mọ́sálásí ńlá Al-Madina Center Markaz Al-Madina Al-Nabawiyya ní Ògbómọ̀ṣọ́ níbí a ó tẹ̀síwájú láti fi ta bá àlàyé dé nípa ọ̀rọ̀ nípa báwo láti ṣe máa ṣe kí ìwà àti ṣe sí wọ́n fi dá tí ó fi sún wa láti jẹ́ ẹni tó wà lójú ọ̀nà àti sórí ire táyé ń bí àti tọ́lá àgbéǹdàlùkìyàmù. àti bọ́ọ̀rọ̀ wa débi àwọn ìròyìn eléyìí tá a dá ní májẹ̀mú. nípa ata lọ́yẹ ká mú lọ́rẹ̀ ìmọ̀sí gbogbo wa ni pé kò lè rọrùn kí máa gbélé ayé lónìí kan kó lẹ́nìkan àbáṣe kó lẹ́nìkan àmúlọ́rẹ̀ kọ má tò mẹ́nìkan kan nínú àwọn èèyàn má náà ènìyàn burú ẹ̀dọ́ wọn. síbẹ̀síbẹ̀ ò lè dá se torí kíkan kò lè dá bó ṣe o ń bùkátà àwọn èèyàn gẹ́gẹ́ bá àwọn èèyàn bá ti ṣe ń bùkátà rẹ̀ ó wá nínú ẹgbà wọ̀rọ̀ látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹgbà wọ̀rọ̀ tí Abu Hurairah radiyallahu anhu tó gbà wá. ولأن النبي محمد صلى الله عليه وسلم وني المرء على دين خليله فلينظر أحدكم من يخالل إني irú ẹ̀sìn tí ọ̀rẹ́ rẹ̀ bá ń ṣe lòun náà máa ń ṣe nítorí náà. sẹ́nìkan yan ya tí ìsìta lẹni tí ń bá sọ̀rọ̀ ẹ rí i pé irú ẹyẹ ẹlẹyẹ wọ́tọ̀ téèyàn bá ń bá àwọn ẹni rẹ ṣe ó súnmọ́ téèyàn náà padà dẹni rẹ téèyàn bá ń bá àwọn ẹni tó lẹ́sìn rìn ó súnmọ́ téèyàn náà padà dẹni tó lẹ́sìn ṣùgbọ́n nígbà tó bá ń gbá àwọn ẹni bó àwọn èèyàn tí kò dára àwọn pòkí èèyàn èèyàn bá ń bá ṣe wọn ò ní nǹkan méjì lọ́wọ́ tí wọ́n lè kó ráyàn ju ntọ́ wà lọ́wọ́ wọn tó sọ wọ́n di pòkí ńlọ ntọ́ wà pẹ̀lú wọn tó sọ wọ́n dèèyàn lásán lọ òun náà ní nǹkan tó ṣe pé wọ́n kùnràn nínú gbogbo ẹ̀yà nínú gbogbo òṣèṣì nínú gbogbo ọ̀làjú iná làwọn èèyàn ti mọ ilé yìí nínú ọ̀làjú yorùbá àwọn náà sọ pé nìkan ò lè máa bẹ́lẹ́ bẹ́ẹ̀rù kọ́ kí èsì ta lọ ń bá rìn ta lọ́rẹ́ rẹ̀ àdéhìí ní látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ti ń jẹ́rìí sí òdodo pé o ò lè bẹ́ni bórìn tí wọn náà mọ́ padà bẹ́ni bó tó bá ti ń bẹ́ni rírìn yóò padà kó rere àti dáadáa rẹ̀ yóò kó ràn án. المرء على دين خليله فلينظر أحدكم من يخالل ènìyàn gbogbo èèyàn irú ẹ̀sìn tọrẹ rẹ bá ń ṣe lọ́nà òṣè nítorí náà kó ní kálukú yín ó wòye síta lẹ́ni tí ń bá ṣọ̀rẹ́. kì ṣe gbogbo èèyàn náà lọ tọ́ka mú lọ́rẹ̀ẹ́ tá máa bá rìn ẹni tá a bá máa bá rìn ó yẹ kó jẹ́ ni tó ṣe pé ara àwọn àròyìn kan lára rẹ̀ tó mú yàtọ̀ sí gbogbo àwọn èèyàn oríṣi mi ó yẹ ká rí àwọn àwà kan lára rẹ̀ tó ṣe wá lójú kòkòrò tá a fi fẹ́ mú lọ́rẹ̀ tí a bá sì wo ẹni tá a fẹ́ mú lọ́rẹ̀ yìí ìwà àti ìṣesí tá a rí lára rẹ̀ tá a fi mú lọ́rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan kan eléyìí tó ṣe pé ó mú dá yàtọ̀ gbégbégbé táwọn èèyàn yòókù njẹ́ máa ti torí rẹ báwọn èèyàn dọ́rẹ̀ bákan méjì ni nínú kọjá nítorí ilé ayé lásán eléyìí lọ́pọ̀ jù nínú àwọn ọ̀rẹ́ táwọn èèyàn máa ń ṣe á rí i pé wọ́n múra wọn lọ́rẹ̀ wọ́n ń bára wọn ṣe nítorí ilé ayé yìí ó ń ràn mí lọ́wọ́ ọjọ́ kí n máa rí ṣe nítorí pé òun ló fi ọ̀nà iṣẹ́ tí mò ń ṣe ló fi hàn mí òun ló fi ọ̀nà ọjà tí mo ń tà ló fi hàn mí òun ni mo tọpasẹ̀ rẹ̀ tí mo fi rí sí oṣù eléyìí tí mo ń ṣe tí mo fi ń gbowó oṣù. ó rí i pé irú àwọn ọ̀rẹ́ bá ń lọ wọ́pọ̀ jù mo ti pẹ́ ńlẹ̀ tí ń òun ló ràn mí lọ́wọ́ tí mo fi rọ́kọ ọjọ́ ti pẹ́ tí ń nìkan fẹ́ níyàwó òun ló tọ́kẹ̀ mi náà sí mi tí mo padà fẹ́ tí mo fi dóyàwó lé ó rí i pé irú àǹbánidọ́rẹ̀ ọ̀pọ̀ òun ló ran àbúrò mi kan tí ń wọ́nà àti wọlé ẹ̀kọ́ gíga kan tá a ti gbìyànjú náwó títí tí ọ̀pọ̀ sí òun ló ràn wá lọ tó fi rí bẹ́ẹ̀ wọ̀ irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ pọ̀ òun ló bá mi polówó ọjà tí mò ń tà báwọn ẹni pọ̀ mà wípé mò ń tarú rẹ̀ ìdí nu tí mò fi ń bá a dọ́rẹ̀ ẹni tó bá bá ní sánà bá ti ṣe máa rí jẹ tá a máa rí mu a gbọ́dọ̀ múru wọn lọ́tà. ẹ̀rí pẹ̀lú rẹ̀ pọ̀ àwọn ọ̀rẹ́ ilé ayé ó tún bẹ tó ní í ṣe pẹ̀lú wípé ọmọ àlùkaná làwọn ìjọba ti ojú ó ṣe imú làwọn ti rẹ́ ọmọ àdúgbò kan náà làwọn nǹkan kan náà làwọn kò sí ìyàtọ̀ láàrin àwọn ọmọ aká kan náà ọmọ ọ̀dẹ̀ kan náà iná làwọn lọ́fà làwọn fi ń ṣe irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ náà tún wọ́pọ̀ wọn náà wá wò tó o bá ní ọ̀rẹ́ mẹ́wàá ó súnmọ́ kọjá pé mẹ́jọ nínú wa ọ̀kan nínú àwọn àǹfààní yìí tàbí omi ìdá ńlọ́dọ̀ pẹ̀lú wọn ló mú ọmọ kì í sí ẹ̀sìn. àwọn èèyàn ọ̀rẹ́ tó wọ́pọ̀ jù láyé ọ̀rẹ́ àǹfààní ni tí ò bá ti jẹ́ ẹni tó jẹ́ sábàbí tí ìlọsíwájú fi bọ nípa ètò ilé ayé rẹ ò ní gbà nínú ẹ̀mí rẹ láti sọ̀rọ̀ alẹ̀ fún pé kó máa bárù rẹ̀ dọ́rẹ̀. ó ṣe ṣe kọjá yìí ọmọ sàǹfààní owó rẹ ọba ká ń tọ́ dáwọ́lé yọ̀bọ̀ fowó fún un ó rí i pé nítorí ẹ̀ ọmọ bá sọ rẹ ìgbà míì ó lè jẹ́ pé iyì rẹ̀ lọ fẹ́ lò tó bá débi kan níbi tí wọ́n ti ṣílẹ̀kùn fún wa láti wọlé láì jẹ́ pé wọ́n mọ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ọmọ dápọ̀ rẹ̀ pé àwa àti lágbájá la dé yìí lágbájá yẹn ó sì jẹ́ ẹni mímà táwọn èèyàn kàkùn tírò rẹ̀ ò lè kànlẹ̀kùn fọ́mọ́sílẹ̀kùn fún ọ̀ ń jẹ iyì rẹ̀ ni. nígbà tí ọba ń wá nǹkan kan eléyìí tí ọ̀rọ̀ ọ̀rùn fáwọn èèyàn pé kọ́wọ́ wọn tẹ̀ tó bá ti sọ pé lágbájá lọ́rùn yín wá ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀. iyì rẹ̀ ni ló mú a máa sọ̀rẹ́. ìgbà míì ó lè jẹ́ pé sowó gbogbo rírí tó rí mú torí pé gbogbo ẹni tó bá rí ọ pẹ̀lú ẹ̀ wọ́n bẹ̀rù wọn náà gẹ́gẹ́ bí wọ́n ti ń bẹ̀rù rẹ̀ wọ́n kára màrìsìkì rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ń kára màtì ẹ̀. kò sẹ́ni tó jẹ́ pọ́yìn rẹ̀ kéré tó bá ti ròyìn rẹ̀ máa pọ̀ rẹ̀ lágbájá mà nì. ìgbà míì ọ̀n bá sọ̀rọ̀ nítorí pé máa sọ̀rọ̀ kí máa wù ọ́ pé kó sọ̀rọ̀ lè máa kó ẹnu rẹ̀ jẹ níbi eléyìí ẹsẹ̀ ń táwọn gbà lérò ọ̀rẹ́ ilé ayé ọ̀rẹ́ àǹfààní nǹkan ní táwọn gbà lérò níbí àwọn yẹn tó máa ń bára wọn sọ̀rọ̀ nítorí ẹ̀sìn ẹni tí máa ń bá yẹn sọ̀rọ̀ nítorí ẹ̀sìn àwọn oríṣiríṣi àfojúsùn ní máa bẹ̀ǹbẹ̀ ikú jẹ́ pé mò ń bọ́ sọ̀rọ̀ nítorí ẹ̀sìn mo fẹ́ ṣàǹfààní lára àmà rẹ mo sì fẹ́ ṣàǹfààní lára àwa rẹ nítorí pé ńgbà tí wọ́n ní ìmọ̀ tó wúlò ìmọ̀ tó wúlò ó bí sẹ́rí mo fẹ́ wá sàǹfààní lára ìmọ̀ àtiwà rẹ ìjọba tí mo fi ń bọ ọ̀dọ̀ rẹ nù ìgbà míì mo ń bọ ọ̀dọ̀ rẹ nítorí ẹ̀sìn nítorí kí ló bá sàǹfààní lára iyì rẹ nítorí pé gbogbo ẹni tó bá ti mà mí mọ̀ wọn ò ní fi ìwọ̀sí lọ́ọ̀nù torí pé wọ́n sọ pé ọ̀rẹ́ olùmọ̀ lágbájá ni olùbárin olùmọ̀lágbájá ni ọ̀wọ̀ tí wọ́n fi ń wọ̀ wọ́n fi wọ ìwọ náà àwọn ẹni fó tí máa fẹ́ da ìgbésí ayé èèyàn ru tí máa fẹ́ báyàn lọ́kàn jẹ́ wọn ò ní ráyè dọ́dọ̀ rẹ̀. àwọn èèyàn kan wà tó jẹ́ pé kò ní wò wọn ká pé wọ́n fi ọlọ́run balẹ̀ kó fi rẹ́sìn ṣe tọ́ba mọ̀ ipò tòmálágbájá wọn ní kọ́ dínà níbi àti rẹ́sìn ṣe bákan náà èèyàn máa ń bá èèyàn sọ̀rọ̀ ẹ nítorí ẹ̀sìn nítorí kí wọn lè ṣàǹfààní lára owó rẹ̀ máa ń bá a dọ̀rẹ̀ nítorí ẹ̀sìn ó sì jẹ́ olówó òun jẹ́ ẹni tó ṣe pé ẹ̀sìn lapa lára rẹ̀ olówó ni ṣùgbọ́n máa ń bá a dọ̀rẹ̀ nítorí ẹ̀sìn ó lè bá àtúnfowó rẹ̀ ṣe ní láǹfààní nítorí pé mo fẹ́ ṣẹ̀sìn àwọn nǹkan kan sì wà pípé pé mi lágbára lórí rẹ̀ nípa ètò ìsẹ̀mí mi ètò ìsẹ̀mí ìyàwó mi ètò ìsẹ̀mí ọmọ mi lọ́rẹ̀ẹ́ tí mò ń bá arákùnrin yìí ṣe yóò tì í lọ síbi ìpọ́jọ́ ike yóò máa ràn mí lọ́wọ́ lóòrèkóòrè tó ń ti pé mi náà ń ṣiṣẹ́ ìrànlọ́wọ́ tí ó jẹ́ kí n lè fi àsìkò mi eléyìí tó pọ̀ jù nínú rẹ̀ sílẹ̀ láti tẹ̀. nítorí pé àwọn àjọ ń sọ̀rẹ̀ tó náà sì mà mí lẹ́ni tó fẹ́rẹ́ táàjọ ń sọ̀rẹ̀ nítorí ẹ̀sìn yọ ma ràn mí pẹlụ pẹ̀lú owó eléyìí tí máa kún ìwọ̀nba tí mo ní láti fi máa gbọ́ bùkátà lé mi tí òfin ní jẹ́ kákòókò mi ọmọ sọnù níbi àǹforí ìjọ ti náírà gùtà ó tún ti dé ìbòòrò ó tún ti wà ní sára kí ni ká o lè má ráyè jókòó níbi àti ṣe ìjọsìn rẹ bó ti ṣe tó àti yẹ. èèyàn máa bá yàn dọ̀rẹ́ nítorí ẹ̀sìn ó lè jẹ́ pẹ́ni tó ń bá sọ̀rọ̀ ẹ̀ ó lè jẹ́ ni tó máa tì ọ́ lẹ́yìn tó máa ràn ọ́ lọ́wọ́ níbi àwọn àṣòro yọ̀wá jẹ́ nǹkan èlò ńlá fún ọ tó ṣe pé olówó máa lò ní sábàbí láti fi máa nínú àwọn yóò jẹ́ ni tó ṣe pé wọ́n máa ràn ọ́ lọ́wọ́ níbi gbogbo àyípadà àgbà من بدو ومن حضر بعض لبعض وإن لم يشعروا قدم àwọn èèyàn wà fúnra wọn ni wọn ò bá dára oko wọn ò bá sì dára àgbòrò apá kan wọn yóò máa ṣẹrú sí sápá kejì ni kódà kó ṣe pé wọn àmà nígbà tó bá rí ọ̀rẹ́ gidi tó ń ba dọ́rẹ̀ pọ̀ tó bá dá nǹkan pọ̀ ọ̀rẹ́ gidi yóò jẹ́ alátìlẹ́yìn fún ọ èjìká tí òní yẹ yọ jẹ́ ni tó ṣe wípé kò ní jẹ́ ká sírí rẹ̀ ó níwájú àwọn èèyàn ọ̀tá ni wọ́n jẹ́ tàbí ọ̀rẹ́ yọ pẹ̀lú rẹ̀ kò ní jẹ́ kó máa dára rẹ̀ rí ní gbogbo ìgbà bákan náà tí èèyàn bá láwọn ọ̀rẹ́ tí ń bá ṣe ọ̀rẹ́ nítorí ẹ̀sìn tí wọ́n jẹ́ ẹni rere èèyàn tó máa ń ṣàǹfààní ní lára wọn nípa pé tó bá di gbọ́gbẹ́ ní dàlùkìyàmà wọ́n sì pẹ̀ fún yàn lọ́la gbẹ̀ndàlùkìyàm apá kan nínú àwọn aṣíwájú rere wọ́n ní istaghfiru min al-ikhwan ẹ wá àwọn ẹni tẹ́ fi sọmọ àyá ẹ wá wọn kí wọ́n pọ̀ ìyẹn ni pé ẹ ẹni tí sọmọ àyá kí wọ́n pọ̀ kí ló dé fa inna li kulli mu'minin shafa'a torí gbogbo olùgbàgbọ́ ló ní ìsìnkú ẹ̀ lọ́jọ́ gbẹndàlùkìyàmù nígbà tí ìwọ bá léèyàn púpọ̀ tó o mú lọ́mọ ẹ̀yà tó o mú lọ́rẹ̀ tó o mú ọ lálábàáṣe àmọ́ tó ṣe pé ń tọ́jà yín pọ̀ ó ná lẹ̀sìn kìí ṣe nǹkan mí ìyàtọ̀ sẹ́sìn ọ̀rẹ́ kan kìí sẹ́kójú ó ti ọ̀rẹ́ òun nílé ayé ń bí báwo ni ó ti ṣe wá wo ọ̀rẹ́ kan kójú ó ti ọ̀rẹ́ òun tó bá di lọ́la ó rí pé tí ẹnìkan tó bá ti pẹ̀ fún ọ gẹ́gẹ́ bí wọn náà ti ṣe ti pẹ̀ fẹ́ lónìí tí ìpè èèyàn kan tí ọba tó láti dé kọ́ kẹsẹ̀ já tí ìpè ẹlòmíín náà bá tún kún ó ṣe é ṣe kọ́ ọ̀rọ̀ náà lọ tí ìpè ẹnìkẹta náà bá tún kún ó ṣe ṣe kọ́ ọjọ́ kan nínú àti òní tẹ̀lé sínú yà nítorí pé àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ọmọ ẹ̀yà rẹ̀ àwọn ẹni tó ń bá ṣe lórí ẹ̀sìn ọ̀pọ̀ púpọ̀ tí a bá rí a rí pé àwọn àǹfààní yìí àwọn àǹfààní ni eléyìí tó pè fún kọjá kọkọ kan nínú rẹ̀ ní májàmú ọ̀kọ̀ọ̀kan nínú àwọn àǹfààní yìí ó yẹ kó ní májàmú eléyìí tó ṣe pé àmì débi àti sàǹfààní yìí láì jẹ́ pé àwọn májàmú yìí pé tí a bá wò ó lákòótán ó o kọjá yìí pé ẹni dáàmú lọ́rẹ̀ẹ́ ẹni tá a mú lálábàáṣe ẹni tá a dìjọ tó pọ̀ nínú ilé ayé wa ń bí ó yẹ ká ra àwọn nǹkan márùn yìí lára rẹ̀ kí èsì dáadáa má lọ sí ọ̀rẹ́ yàn má lọ sí ọ̀rẹ́ mú alákọ̀ọ́kọ́ ayẹkùn náà á pé láà tó mú lọ́rẹ̀ ó yẹ kó ẹni tó ní làákàyè ó yẹ kó ẹni tó ní làákàyè ẹlẹ́kejì husna al-khuluq kọjá oníwà tó sunwọ̀n kọjá oníwà tó sunwọ̀n ẹlẹ́kẹta ghayra fasiqin kọ́mẹ́jẹ pòkì ẹlẹ́kẹrin wala wala mubtadi'in kò sì gbọ́dọ̀ jẹ́ aládàádáalẹ̀ bákan náà wala harisin ala dunya kò sì gbọ́dọ̀ jẹ́ nípa pé gbogbo àkólé kan rẹ̀ afẹ́ kọ́ ayé jọ ńdà ńdà ńdà mo fẹ́ dàgbà mo fẹ́ dàwù ńlọ fi síwájú àwọn májẹ̀mú márààrún iná ní nǹkan tó wọ̀ lára ẹni tó fẹ́ mú lọ́rẹ̀ alákọ̀ọ́kọ́ anikọ́jọ́ ní làákàyè eléyìí ní kókó eléyìí kókó ó ń lójú lówó ntí ọ pàtàkì lára ẹni tó bá fẹ́ mú lọ́rẹ̀ nítorí pé kò tiẹ̀ já kò sóore nu ká mú pònú lọ́rẹ̀ ọ̀bọ agọ̀ kọ̀yẹ ká mú lọ́rẹ̀ nítorí pé gbogbo àrùn tí bá ń ṣèyàn láyé ló gbogbo àmódi tí bá ń báyàn afárá fínra lónìí tí wọ́n máa ń lò sí bí ìṣàgbọ̀kọ́ lèkúlè dẹ́ ìdẹ̀wọ́ yóò tọ̀pọ̀ bò níyì. إلا الحماقة hamaqatu من يداويها. yudawiha gbogbo àmọ́dínlólógún tó a máa fi wò afábọ̀ abọ̀ ọ̀dẹ́ni tó fẹ́ wò lágara ẹ dákun ẹ̀yin náà máa ń pa àgbo ẹ sì máa ń pa àgún mu kápẹ́ nìkan abọ̀ ń dà láàmú àgbo wo lẹ́lò ewé gbẹrin àbí ewé gbọ́ìbà àbí ti mọ́ngò lẹ́ẹ̀pẹ̀ kí wọ́n ṣe papọ̀ kọ́ máa mú bí bá ti mú abò dínkù ìgbà ọlọ́fẹ́ mú sápọ̀ yóò fi dínkù. Allahu akbar. tó bá jẹ́ pé tàwọn ní dókítà ni tí ẹ bá tó lẹ́nu àná àti rí dókítà tí ẹ wá láǹfààní àti wọlé lọ bá tí dókítà wa béèrè nígbà tí èèyàn wọlé pé kí ni ń ṣe yín bàbá kí ni ń dà yín láàmú màmá ọ̀wá ni agọ́nù agọ́nù. ẹ dákun ẹ bá ń wo oògùn àgbo tẹ a mi kò sí kankan tí dókítà ó fọ tẹni queen wọn fọ àbí chloroquine agọ olóògùn kó ló adákun kọ́ mẹ́jẹ àgọ̀ ìtútù aburú jù nínú àgọ̀ ní kọ́ ọgọ kọ́ yóò mọ àwọn àwọn òpònú sòrò èyí ń bọ̀ lágbà gbogbo ẹ̀ńtẹ́ bá rí tọ́gbọ̀ láyé ń ti ń bá bọ̀ ọjọ́ tipẹ́ dànìdàní bá wọn lágbà ó ti ń bá bọ̀ láti kékeré ìtúnyìn tó fi jẹ́ pẹ̀yìn tẹ́ bí ma ìtẹ́ ńlá ń bẹ níwájú yín o àti bí ma ọ̀tẹ́jọ́ àti tọ́ma kọ́mọ yanjú òun ló ṣòro àti ìdáfúnlá sọmọ tá a bá bí àti ìmọ̀ ọgbọ́n mọ́tà bá bí níran àti ṣe pé bọ́ bá ti lè ṣe ni kọ́ máa ṣe nítorí pé tó bá pin ọmọ wọn ò pè mọ́ ọ ìwọ iṣẹ́ tó bọ́ láti jẹ́ kó o ti di ọlọ́mọ láyé ọkọjá ń tọ̀ ń bá bọ̀ tẹ́lẹ̀ kó tó di kó o bí ma nítorí kò sẹ́nìkan nínú wa tí ń fẹ́ kó ṣe yí pé wọ́n máa sọ̀rọ̀ ọmọ òun láì dáa ẹnikẹ́ni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ rẹ̀ láì dáa tẹ́lẹ̀ yìí tí ò tiẹ̀ bá lọ́kàn jẹ́ àpẹẹrẹ ni ipò bíkòbí lélẹ́yìn. nítorí tó máa ń sọ̀rọ̀ ọmọ rẹ̀ ń dáadáa inú ìlú ọmọ dùn bẹ́ẹ̀ náà ní tó bá gba ìdáni ọmọ ń sọ̀rọ̀ ọmọ rẹ̀ ọkàn rẹ̀ ọmọ bàjẹ́ ọmọ kì í sàdédé gbọ́n o kì í ṣe pé bẹ́ẹ̀ bá ti bímọ tàbí mo ti gbọ́n o láti máa dáṣà wípé ọmọ tí bàbá bí ìgbà ní ọ̀pá ìgbà ní ọ̀pọ̀lọ́gbọ́n àtàkàtà ni ọmọ tiẹ̀ tí wọ́n bí wọ́n tí wọ́n bí tí ò ní bàbá méjì tí ò ní ìyá méjì àyàfi wọ́ à ó múra kó nítorí pé nítorí fẹ́ mú kọ́ mọ́ bọ̀ nítorí lè ṣe sábàbí kọ́ mọ́ bọ̀ ọ̀pọ̀ jù ọ̀pọ̀ jù nítorí lè ṣe kọ́ mọ́ gbọ̀n lọ. nítorí pé àwọn èèyàn ìgbà ni kọ́wọ̀ rẹ ọmọ gbogbo yẹn wá rí kọ́wọ̀ kò sí dààmú kan tó fẹ́ dààmú fọwọ́ rẹ tó lè lọ títí tó lè mú kí jíjẹra yẹn kókó mbẹ wọn kàn máa bọ ọdarò pé ah, ẹsìn ọwọ́ yìí ń pẹkẹ ẹsìn nǹkan sí fa yìí ọmọ lọ gbàjẹ o ah, bọdá mi ọwọ́ ń tán àwọn òní ṣe nǹkan kan sí ju kó sọ̀rọ̀ lọ ìwọlá láti ọwọ́ afa àwọn malẹ̀ wọn ni kí wọ́n máa ṣe bá ń bá ṣe fẹ́ kí wọ́n máa ṣe gárárá ń bà káyé bí ọmọ àlùmáńdìrí ọwọ́ aṣọ pé wọ́n lásìkò fọ́ọ̀mà kan ó sì lè jẹ́ fọ́ọ̀mà kan pọ̀ orí wọ́n pa bàbá rẹ̀ wọ́n pa ìyá rẹ̀ ásákásá fọ́ọ̀mà kan sọ pé ń fẹ́ pọ̀ ni àmọ́ máa ń fẹ́ kó ṣe pé bó o ti ṣe rí bọ̀tọ̀bọ̀tọ̀ tó ọ̀gbọ́n dáadáa náà nípa tẹ̀síwájú kóun lè bá gbọ̀jú ọ lọ kóun lè bá gbọ̀jú ọ lọ ọ̀n mọ̀ pé bàbá rẹ̀ ṣiṣẹ́ púpọ̀ ni tí wọ́n mọ̀ pé ìyá rẹ̀ ṣiṣẹ́ púpọ̀ ni tí wọ́n fi gọ̀ ṣé ìwọ náà ní sùn ìwọ wàá sọ̀rọ̀ alẹ́ kọ́ máa ti ọgọ̀ ọ̀gbọ̀dọ̀ sọ̀rọ̀ alẹ́ àwọn òbí wọ́n gbìyànjú gan wàláhì ìdínú tẹ́rì pé nínú ìgbáwí kọ́ mọ́ ọmọ gọ̀ àwọn òbí á máa mọ́ ọmọ lójú wọ́n fi ojú ná ọmọ tọmọ ọmọ pé tó ń ṣe wọ̀dà ọmọ ojú nù tọ́ba ti kojú gbáwí báyìí ó ti máa pé tó ń sọ ọ̀dà ọmọ mi ti wà bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ máa lójú nígbà gbá bẹ́ẹ̀ fojú náà kó a ti máa pẹ́ ǹsìn kankan ó rí wàtí a bá tó sọ̀rọ̀ ti ṣe tóní tí wọn náà bá bímọ ọmọ bẹ́ẹ̀ ó rí kótó ọmọ bá ń ṣàìdá ó ti máa fojú báwí ó ti wọ́ tó yẹ pé ọba kó tún ti sílẹ̀ tí ọba sílẹ̀ gbaná ló tó kẹnu sọ fún ah, ṣé ọmọ kó ti akó fóònù tó ń ṣe mi kí ni tọ́jà nínú tó ń ṣe o nítorí pé kò fojú gbọ́rọ̀ ó ti kan pé ká fẹnu bá sọ̀rọ̀ ọmọ ọ̀fẹ́nu gbọ́ nígbà tá a tún fẹnu bá sọ̀rọ̀ gbaná ló tó kankan fọ́ bà láfíà rẹ̀ àwọn òbí gbìyànjú gan wàláhì ìyànjú táwọn òbí gbà kò sí iye tá a lè san wọn ṣébí wọn náà lọ dàgbà lónìí ìwọ náà mọ̀ pé nìkan gọ̀ wọn lọ dàgbà lónìí wọ́n lọ mẹ́nìkan lọ́bọ wọ́n lọ dàgbà lónìí lọ mẹ́nìkan ní dọ́ndú kò sàdédé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí ọgbẹ́ táwọn kọ́ ọ tolúwa ní kọ́ lapa rẹ ni wọ́n ti wá ma ọ̀tún yàtọ̀ sósì ló fi ma agọ̀ yàtọ̀ sọ́gbọ́n ló fi ma ọ̀tọ̀ yàtọ̀ sí kọ̀tọ́ lórí wa fi ràn ọ́ lọ́wọ́ ìwà náà ìsẹ̀ǹbẹ̀ lórí rẹ nípa àwọn ọmọ rẹ ká ma ká pọ́ ọmọ kadagun lásán ma kama sise tọ báwo lọpọlọ mo ti dàgbà iṣẹ́ ńlá ni bọpọlọ mo ti dàgbà olúwa ti fún wa lọpọlọ láti ìgbà tó ti dá wa ṣùgbọ́n báwo lọpọlọ yóò ti dàgbà. iṣẹ́ ti ń bẹ wájú àwọn òbí ìgbà nù ẹni pẹ́ lómi kan dàgbà ni ọpọlọ rẹ̀ dàgbà níta ń pè lágọ̀nù kò sí ráì kò sí àgbàdo kò sí èlùbọ́ tẹ́ lérò fún yàn tọpọlọ rẹ̀ ó fi dàgbà ara olóbùkátà oúnjẹ títí ń dàgbà tó fi jẹ́ pé ibi tá a fọ ọmọ sí ń jẹta ọmọ ti tayọ rẹ̀ lónìí ó ti tún ga sí ẹsẹ̀ rẹ̀ tún ti gùn sí ọpọlọ à òun bùkátà ṣẹ́tẹ́ ju kájẹ ká mu lọ òun bùkátà ṣẹ́tẹ́ ju kájẹ ká mu lọ ẹ̀yin gan alára tẹ́ fẹ́ kọ́ ọmọ lọ́gbọ́n báwo lẹ́yìn gan gbọ́n tó báwo lẹ́yìn gan gbọ́n tó nítorí pé ń tà ní àlè gbọ̀nyàn ẹ̀yin gan alára gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀yin fúnra ara yín gbọ́n ẹ̀yin náà máa máa ta ọgbọ́n fọ́mọ yín ẹ máa kọ́ ọmọ lọ́gbọ́n ọgbọ́n tí mú kí ọpọlọ èèyàn kọ́ ga kúrò ní àyè ibi tí àwọn akẹgbẹ́ rẹ̀ tòkù nítorí pé àwọn akẹgbẹ́ kálukú bí eré bí ẹ̀fẹ̀ bí àwàdà bí ìfàsìkòsòfò ìní máa ń wù wọ́n. ẹ̀yin wọn fẹ́ kọ́ ọmọ yín ní ọgbẹ́ tó yọ dàgbà ju ìṣe àti ìhùwàsí àwọn akẹgbẹ́ rẹ̀ lọ. torí ẹ̀ ẹ máa kọ́ ọmọ yín ní nǹkan tí máa jẹ́ kí ọpọlọ kó mú pépé kí ọpọlọ kó mú bérébéré kọjá kí ọpọlọ dàgbà. yéé one plus one. two minus one wọ́n mọ bá gbọ́ jù bẹ́ẹ̀ lọ eléyìí ò ṣòro lọ títì gbàtà bá sọ pé one plus one this is one and this is another one taba fi one tábà fi kún àkílọ́jẹ́ yọ̀ọ̀ka one two okay two minus one you have to ayọ̀ one kún bẹ́ẹ̀ kí ló kù ó kù one gbogbo ọmọdé ọba amáyún náà á sọ pé n ti bọ̀ wá láti inú ìyá rẹ̀ àwọn asọ̀fọ́mọ rẹ̀ ṣe five times five. minus five divided by four ọmọ bá ní five allah díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí yẹn ti máa ń mú kí ọpọlọ ọmọ dàgbà nù òun ò ní kí àwọn nǹkan tí ọ̀rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ti ń túmọ̀ sí pé bí n ti ẹ̀ ronú ń dáhùn ń tó pè fún ká ronú lẹ́ẹ̀ma kọ́ ma قل ولدها تقول يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين ẹtúmọ̀ معايا yẹn fọmọ kíni àti kíni àti kíni ìdájọ́ ta lè mú nínú àyà yìí fọmẹ́ta ń bẹ̀ ó bùkátà ronú. ọmọ ní àyà yìí ọtọ́ka sí pé ọ̀ràn yẹn ní kásálù àlà bóòlù àti mọ́ olùwà ní fọ́ọ̀bù tèlò fọ́ọ̀bù tèlò àtẹ àyà yìí ó tún tọ́ka sí pé ẹni tó bá ti sùn tó bá jí ọgbọ́dọ̀ tún àlù àlà sí ń bóòlù àti mọ́ ìdá omi tó ìlọ sọ̀rọ̀ torí kọ́ọ̀mà kì í ṣe dandan kọjá kó sùn àmọ́ kọ́ọ̀mà tí wọ́n bá sọ pé kọ́ọ̀mà ru eléyìí ìlọ sọ̀rọ̀ àti ó súnmọ́ kọjá kó sùn ó ajẹ́pọ̀ ọ̀run máa bá lò àlàjẹ́ ọmọ ó tún mọ wa o ní wọn kò sí ìlú òwòjì ọ̀hàkùn ó túmọ̀ sí pé gbogbo níta ń ṣe ṣáájú kó tó di pa abọ́jú nínú àlùwàlá kì í sọ̀rọ̀ àyà kẹdùpẹ́ fún Allah pé ẹ Allah ọpọlọ ọmọ ti ń pé ọpọlọ ọmọ ti ń pé ẹni kí là ń fi ń ṣe èlùbọ́tà ń fi ń ro kà láti máa pé èso ni ṣá ni wọ́n fi ń ṣe níta fi sọlẹ̀ láti máa pé ẹ̀wà ni ọ̀dà kí ni wọ́n fi ń ṣe tọ̀fíòkà ọmọ bá ní tọ̀fí wá tọ̀fíòkà tó ń jẹ wá nàìjíríà rè kì í ṣe bọ̀tò ó ti jẹ́ sínú kí ló rò ti ṣe sẹ́mo kó pè fún ọmọ ronú báwo ni tí kìí ṣàgbàdo ni kọ̀dájú tí kìí ṣe nǹkan báyìí ni kọ̀dájú títí títí tí o fi mú rìsọ̀tù wa irú àwọn nǹkan báwọn ẹ máa fi kọ́ ọmọ yín ẹ máa fi kọ́ ọmọ yín wọ́n sọ pé bàbá mi ló bí mi èmi ni mo bí ọ ta ló bí bàbá mi sẹ́mi pọ́n ma yóò ronú pé ẹ̀yin bí mi bàbá yín bí yín ah, bàbá bàbá ló bí bàbá ló bí bàbá bàbá bàbá ló bí bàbá bàbá orí ẹ pé àwọn nǹkan báwọn ẹ máa fi kọ́ máa ẹ máa fi kọ́ máa tọmọ fi dé ike ọpọlọ rẹ kò dúró nípò àwọn rẹkùrẹkù lẹ́kàn máa ronú ránù ẹ ká wájú rí ìgò kóòkù ká fi ṣe kẹ̀kẹ́ ká máa tan ní jẹ ká máa fi pẹ̀rú kà kálà so ibẹ̀rù ọmọ tí yóò jẹ́ pé ipò títí ń wà ń ti ń tayọ àgọ̀ olùwàbá lọ ràn yín lórí ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ ọmọ òní jábọ̀ ẹlòmíì kọ̀rẹ́ ni kọ́ kọ̀rẹ́ ni kọ́ lọ́kàn máa dàgbà ni lọ́kàn máa ga ni lọ́kàn máa gbagbára ni ọmọ ń gọ̀ alọ́ máa ń ga ọmọ ń gọ̀ alọ́ máa ń dàgbà ẹ̀rí pé lẹ́yìn ọ́ dàgbà fún agọ́ni ọ̀dàgbà fún kọ́mọ wúlò ni nítorí pé làákà ìfẹ́ rí yìí báyìí abùkátà rẹ̀ púpọ̀ nínú ìgbésí ayé ọmọ èèyàn èèyàn ń bùkátà kéèyàn gbọ́n tó bá sì rí èèyàn tẹ́tù gbogbo gbà rí ni gbogbo gbà ẹ kọ́kọ́ máa sẹ kọ́ máa sáwádà kọ́ máa sèkè àpẹẹrẹ pọ́pọ́ ló pé dáadáa ni o àpẹẹrẹ pọ́pọ́ ló pé dáadáa torí pọ́pọ́ ló bá pé dáadáa ìwọ̀nba lẹ́rìn máa máa lẹ́yìn náà ká máa bọ́ ọmọ alábọ̀ yójú tọ́mọ fi máa sanra burúkú burúkú kìí jẹ́ wọ́n gbọ́n kìí jẹ́ kí wọ́n gbọ́n bí wọ́n bá ti sanra jù fún igbá nítorí pé èyí tí ọba ti máa ronú títóbi lára kan tóbi títóbi lára kan tóbi àwọn díẹ̀ nínú àwọn tó bá sanra láyé ní máa gbọ́n. ìrọ̀ ìmáàmù Ṣáfi'í wọ́n ní báwọn ti ṣe nágbára táwọn nágboro tó àwọn ọ̀rẹ́ nìkan tó sanra láyé tó gbọ́n àfi Muhammad ibn al-Hasan al-Shaybani. al hasan al ọmọ tí ó wà lè má máa bọ̀ hanifa rahimahullah ó túmọ̀ sí pé ẹ jẹ́ ká fún àtijọ́ kọ́pọ̀lọ́ àwọn ọmọ ọwọ́ dàgbà ẹ jẹ́ ká fún láàyè nínú tí wọ́n ti kọ́pọ̀lọ́ ọmọ dàgbà ó náà ní tó dìgbà fúnra ara rẹ̀ ọgbọ́n ẹ wàá máa bá wọn sọ̀rọ̀ ẹ máa bá ọmọ sọ̀rọ̀ ń gbà sọ̀rọ̀ bí ìgbà tó ti pé ọdún orí rẹ̀ ju bó ti ṣe má lọ ẹ máa bá wọn sọ̀rọ̀ ọgbọ́n ẹ máa kọ́ wọn lóye àti làákàyè ẹ máa mú àwọn nǹkan tó ṣòro wá wípé kí wọ́n wá ojútùú fún un kápẹ́ nìkan gbẹ́jọ́ wá sọ́dọ̀ wa ní ìsìn wọ́n lẹ́nìkan ṣe báyìí báyìí báyìí báyìí tó ìwọ báwo ló ṣe dájọ́ ìwọ ń bọ́ báwo ló ṣe dá sí i pẹ̀lú báwọn ọpọlọ àwọn ọmọ máa dàgbà ẹ má kọ́ ọmọ ní bẹ̀rù nígbà tó ọmọ bá ti ń bẹ̀rù jù ọpọlọ wọn pé nítorí pé ìbẹ̀rù ọmọ ń kó làákà ìjẹ́ lórí ọmọ ni ọmọ ọbẹ̀ sọ̀rọ̀ ẹni ọmọ kílò lóní tó bá sì rẹ́yìn tẹ̀ ń dẹ́rù bá ló tún máa gbẹ jìnnìjìnnì kò ní lè sọ̀rọ̀ tòkọ́dá irú àwọn ẹ̀kọ́ táwọn Áfíríkà tó máa fi kọ́ ma tó jẹ́ pé ẹ̀kọ́ ẹ̀rù jẹjẹ ni lúlù ń gbogbo gbà kéde kọ́ ọmọ gbọ́n nígbà tẹ́ bá ti kọ́ ọmọ yín kọ́ rẹ̀ yín tẹ́ ń bá sọ̀rọ̀ njẹ́ nfẹ́ kó ṣe kí ló fà tẹ̀ nfẹ́ kó ṣe njẹ́ nfẹ́ kó ṣe kí ló fà tẹ̀ nfẹ́ kó ṣe kí láǹfààní tó wà nù ṣíṣe tẹ̀ fẹ́ kó ṣe kí láǹfààní tó wà nù ṣíṣe tẹ̀ fẹ́ kó ṣe ọpọlọ ọmọ máa dàgbà òun náà tó ṣe wípé làákàyè rẹ̀ ó ti kúrò níbi tẹ́ rò pọ̀ wà ní dáadáa má mú àgọ́ lọ́rẹ̀ o nítorí pé àgọ́ lè fẹ́ ṣe ọ́ láǹfààní tó jẹ́ pé ìnira ni ó kò bọ̀ ọ́ tó bá gọ̀ la pè ó lè fẹ́ ṣe ọ láǹfààní kọ́ yẹ pé nira ni ó kó bọ̀ ọ́ nígbà tí gbalérò pẹ̀lú làákàì tá a ní tó mú lọ́rì òní òun náà ni tí ó jẹ́ni tó mọ gbogbo nǹkan níbàámu pẹ̀lú bí gbogbo nǹkan ti ṣe rí kọ́mọ pé omi lélẹ́yìí wọ́n á máa mu omi láti fi rẹ̀ ń gbẹ owó lélẹ́yìí wọ́n máa ná owó ni láti fi ra nǹkan táàní ilé lélẹyìí ọwọ́ àfún gbígbé ni nítorí káfílẹ̀ bá wà ààbò àti sọ́fúnra wa níbi tó lè ṣe wá ní sùtá bí oòrùn òjò atẹ́gùn kátẹ́gùn àtàwọn kòkòrò lẹ̀ eléyìí tó lè ṣe wá láburú tó bá jẹ́ pé òde gbayawu là bá ń gbé. bákan náà tíra lélẹ́yìí tí kà ni ń kà á láti gbàgbọ́ yẹn tó bá wà ń bẹ̀ láti lè bá ṣàmúlò àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ káfí lè bá lékún lọ́gbọ́n òye ìmà àti làákàyè níta ń pè ní làákàyè kọ́ ọ máa gbé gbogbo nǹkan sáyé rẹ̀ tọ́tọ́ sí ẹni tó mú lọ́rẹ̀ ọgbọ́dọ̀ rí pé bẹ́ẹ̀ lórí nínú kó jẹ́ pé òní máa ń dá àmà fúnra rẹ̀ ọwọ́ òfin ràn án lọ́wọ́ débi kórìí rẹ̀ pé ọmọ bí gbogbo nǹkan ti ṣe rí pẹ̀lú làákàyè rẹ̀ àbí kọjá pé òun náà lè má dà mà àmọ́ tó bá ti ṣàlàyé fún un báyìí báyìí lórí kò ní jiyàn. níta ń pè láàkàyè yẹn ni pé o lè dágbọ́n fúnra rẹ àbí kó o má dágbọ́n fúnra rẹ kọjá pé ní táwọn ọlọ́gbọ́n bá ń sọ òun ní máa jà wọ́n yàn. níta ń pè lọ́gbọ́n nù ẹni tá a bá mú lọ́rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ pé ní láàkàyè báwọn ká má pé dọ́gọ́dé dìdìrín játọ dàǹgísọlá tọ̀gẹ̀dẹ̀ lúná ńlá lọ mú lọrẹ gbogbo àwọn eléyìí kò ní kankan tó lè kún fún ajá bọlọ yọ padà sọ àwa náà dẹni tó gbọ́ ju bá a ṣe gbọ́ lọ tẹ́lẹ̀ kò sí bá a ṣe gbọ́n tó láyò ẹ lọ dìímọ a tún ní ìpele agọ kan tó ṣẹ́kù pẹ̀lú wa èyí gbọ́n èyí mọ̀ a tún ní tó ṣẹ́kù pẹ̀lú wa nínú agọ ṣùgbọ́n nígbà tá a bá ti ṣàgídí a rí i pé àwọn ẹni tá à ń bá ń bá ṣe láyé táwọn tó gbọ́n jù wá lọ wọ́n máa ta làákàyè fún wa bóyá àmà àbá àmà wọ́n máa ta ọgbọ́n fún wa bóyá àmà àbá àmà àgọ̀ tó kù lára wọn yóò máa dínkù lójoojúmọ́ ayé lójoojúmọ́ ayé yóò máa dínkù ìdí nìkan fi ní mú ọ̀rẹ́ tó ní làákàyè lọ́rẹ̀ torí pé yóò máa ṣe sábàbí kágọ̀ tó ṣẹ́kù lára rẹ̀ ó fi máa dínkù fẹ́ ẹni tó gbọ́n jù ọ lọ nítorí pé ọkọ tó bá fẹ́hùn tó ń gbọ́n jù ọ lọ oní ò máa ń dín àgọ́ rẹ kù oní òde kan gbọ́n ju bó ti ṣe wálé ọkọ lákọ̀ọ́kọ́ lọ lọ́nà tó ti kíkọ́ ọba tí nǹkan kan bá gbé ọ padà lọ sílé yín bóyá ọlọ́bẹ̀ wọn wò ní àbí nǹkan kan tí wọ́n bá ń sọ̀rọ̀ tí wọ́n bá ní kí wọn náà dá sọ̀rọ̀ ọ̀rọ̀ rí ọ̀mọ̀ ya bàbá màmá rẹ lẹ́nu lójú kí wọ́n tún yarú lẹ̀ pẹ̀lú ọ̀bọ̀ àtìmọ̀ ìwọ ló ti gbọ́n tó báyìí bẹ́ẹ̀ yàtọ̀ sí kọjá pàgọ́ lọ́lọ́ fẹ́ tó bá lọ fàgọ́ wọ́n tún máa pé kàsáàrà òfò lélẹ́yìí wọ́n tún ránṣẹ́ kọ́kọ́ rẹ lẹ́sẹ̀rẹ́ pé lágbájá la ilaha illallah ah ah mà pé kò ṣe gbọ́nù abẹ́ ti fọmọ fún ọ ó sì wá fọmọ dàgbọ̀ fún mi bẹ́ẹ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni wá náà ó bùkátà láti fẹ́ yàwó àgọ̀ tí wọ́n máa fọwọ́ ru ọbẹ̀ lórí iná gbogbo ọwọ́ gbóná kalẹ̀ tó dá wa lálẹ́ fún ọ tó máa náwó ọjà tó rà bàbá gbọ́ tó dẹnu lẹ̀ tó bá ti rí tó yà lẹ́nu tó máa jatọ́ ìyàwó ni ẹni tó gbọ́n ẹ sì rí i pé àwọn òbí ara àyànjú tóbi gbà láti dín àgọ̀kù lára àwọn ọmọ nílẹ̀ ni wọ́n rán wọn lọ lé kí wọ́n rán wọn lọ léwé torí gbàgbọ́ gbogbo òbí ni pé insha allah insha allah tọmọ bá lọ ilé ẹ̀kọ́ yóò gbà ẹni tí wọn máa bu ọmọ pé ah níwọ tó ń lọ school bóòlù tí wàá gọ báyìí ìwọ tó ṣe wẹlímà bóòlù tí gọ báyìí ni wọn fi ibi tẹ́ ti ṣe wẹlímà ká àwọn rò pé bóyá wọn pọ́n tí ó gidi ni. àkàràmọ́tòmọ́wá tí èèyàn bá lọ ilé ẹ̀kọ́ lódodo ó sì jẹ́ pé kọ̀ọ̀gan ni wọ́n kọ́yàn lódodo àgọ́ dínkù lára rẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ sí ní pẹ́pọ̀ láyé kíkálukọ́ lọ kọ́lẹ̀ báwo lọ gbọ́n tó báwo ló ti gbọ́ tó ìgbà tó fi kẹ́kọ̀ọ́ dé ibi tó kẹ́kọ̀ọ́ dé lónìí ó rí i pé alihamudulilayi àwọn òbí ẹ wọ́n máa dúpẹ́ fún Allah ọ̀nà kódà ó tún máa sọ̀rọ̀ tó pé bàbá rẹ màmá rẹ ó tún máa kọ́gbọ́n bẹ̀ ìdùnnú ńlá ni fún wa torí pé gbogbo òbí láyé tí ìbá ti ṣe kórìí rẹ takò tó dé yìí máa wù wá kódà fọmọdé àwọn lọ. bàbá rẹ màmá rẹ wọ́n ti wá rí kórì rẹ ti pé ju tàwọn lọ inú wọn máa dùn ní wọ́n máa rẹ ó rí pé tí bàbá rẹ tí ó bá ṣe nǹkan gbàtà tí rí pé ó ti gbá wọ́n máa fẹ́ gbàmọ̀ràn lẹ́nu ìtọ́ ni kìí ọdún yìí má ehoro òwò yìí àti ṣe ajé òde òní Allahu akbar torí pé bàbá ń dúpẹ́ fún Allah ni màmá ń dúpẹ́ fún Allah torí ẹ̀ gbogbo àwọn ọmọláyé táwọn òbí wọn gbìyànjú lórí káwọn ọmọ gbọ́n abẹ Allah azza wa jal kọ́ má já àwọn òbí ní tàmá kọ́ ràn wọ́n lọ́wọ́ kó jẹ́ káwọn ọmọ wọn gbọ́n bí wọ́n ti tẹ̀sẹ̀ lọ iṣẹ́ ti ń bẹ níwájú òbí lẹ́yìn ìgbà tó bí bí ma wàláhì ọ̀pọ̀ ju bí bí ma lọ ọ̀pọ̀ ju pé à ń fún ọmọ lóúnjẹ à ń fún lómi lọ. torí ìbànújẹ́ kan bẹ tí ń retí òbí tí ọba gbìyànjú. ó ní pé tí a bá pọ ọmọ tí ọmọ bá lọ gọ̀ kò síbi tá a fẹ́ lé sí. a lè pé má wọlé tiwa mọ́. èso máa ní torí tó bá jọ́ máa mi ọ̀bá jọ́ mi ẹ̀gbọ́rọ̀ ṣé ìwọ gbìyànjú tó fi jọ ó gbìyànjú torí kọ́ lè bá a jọ ìṣẹ̀ńlá ń ẹ̀ ó lè lé ọmọ dànù èyí túmọ̀ sí wípé ó múra kó le ẹ̀sìn rẹ kò gbọ́dọ̀ kó ń fẹ́ sinmi orí eré náà ni wọ́n wà gbogbo gbà lójú ọ̀nà àti tọmọkọmọ gbá gbogbo ẹni tọ́mọ rẹ̀ padà gọ̀ tí nǹkan kan tí bá ń bà lọ́kàn jẹ́ tó bá tó ogún tó bá tó ọgbọ̀n ẹ̀ ń rí tọmọ gàn òní kọ̀ọ̀kan òní ọjà kọ̀kọ́ tó ní jẹ́ kí ayé yìí ó dùn mà Olúwa ẹlẹ́dàá kọ́ má bà wá lọ́kàn jẹ́ nínú ìyànjú táwọn òbí ti máa ń gbà lórí kọ́ ọmọ gbọ́n ìrírí ayé fi hàn wá wípé àwọn ọkùnrin àwọn ló máa ń sábà gbìyànjú púpọ̀ jù lórí bọ́ọ̀mù òsèmí gọ̀ àwọn ló máa ń sábà lákàkà jù lórí bọ́ọ̀mù òsèmí dàgọ̀ ìgbà míì àánú pọ̀ fáwọn obìnrin àánú tó pọ̀ jù fún wọn wọn yìí sábà bìlà pẹ̀lú káwọn pẹ̀lú ọkọ àwọn tó jẹ́ bàbá ọmọ àwọn lórí ìyànjú tí ń gbà lórí báwọn ọmọ ti ṣe gbá àwọn kẹlẹ tún máa ń sọ fún àwọn ọmọ lẹ́yìn bàbá wọn wípé ẹ má da lóúnjẹ àrí ó ti lé jù ṣé bí bàbá ṣe ṣe ṣe nu tóun ti gbá ẹ má dá lóhùn sẹ́rí àwọn ọmọ nítorí wàá ti dá mọ́ àwọn ni pé ẹni tó bá fi wọ́n lẹ̀ wọ́n máa ṣe ṣe fẹ́ náà máa fẹ́ràn jù. àwọn máa sọ pé okay you have mentioned the point bàbá yìí ti le jù àbí okay ẹ jẹ́ pé ẹ má dá lóhùn ó túmọ̀ sí gbogbo tí bá ń sọ ẹ kàn máa gbọ́ lágbọ̀gbọ́n tí bàbá tó ti le jù. wọ́n lọ àmọ̀ sí bàbá ṣe ẹ̀yẹ lẹ́yìn àwọn ọmọ láàrin ara pé à. Ah, gbọ́gbọ́n tí bàbá sọ̀rọ̀ ẹ̀ bàbá ló ti lé ti dá mọ́mí ti sọ fún sábà ìjà lọ. bàbá ara yín lọ wà níjọ́ tó bá lọ yọ kò ní í ṣe gé dànù mọ́ ṣé gbogbo obìnrin ràn ọkọ lọ́wọ́ lórí bá ṣe tọmọtọmọ ọgbọ̀n kàlà ilé tí ọkọ ń kọ́ níyàwó ń wó mata yablughu al-bunyana yawman mata yablughu al-bunyanu yawman tamamahu ìdá kúntì tẹ̀bìní ọ̀họ̀ ìrúkà yàdìm. ilé tá à ń kọ́ńdé òní odò ìwọ ń kọ́ ẹnìkan wò. àlàálìkù a kì í ṣe ìyàwó rẹ nìkan ní wò. àwọn èèyàn tí ń wò láwùjọ wa wọ́n pọ̀ ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ máa ń nu lé yín àfi tọ́mọ jáde àwọn tó fẹ́ gba ẹ̀kọ́ yẹn jẹ́ wọ́n pọ̀ ju ẹni tí ń tẹ́tọ́ kọ́ yẹn ọ̀sẹ̀ kù lọ. wọ́n lé خلفهم هادم كفى فما بال بان خلفه ألف هادم wọ́n ní kí ẹgbẹ̀rún yẹn bá malé tí èèyàn kan ṣoṣo bá ń wo ó tó láti bá sí èèyàn ẹgbẹ̀rún jẹ. báwo wá léèyàn kan ti ń malé tẹ́gbẹ̀rún wo kò sí nǹkan tó ga bíi kí ìyàwó ó gbè lẹ́yìn ọ̀kọ̀ lọ níbi àtitọ́ àwọn ọmọ kan tọ́. tí ọmọ bá ti rí pé ọ̀rọ̀ màmá òun kọ̀tà sí bàbá òun ti bàbá òun sí ti màmá òun insha allah ẹ̀kọ́ yẹn máa sábà jókòó sí wọn lára. yàtọ̀ sí kí bàbá kọ́ máa sọ̀tá àyà torí pé gbàmù ìyá náà ló tún gbọ́n òun ló ń sọ̀nà kọ́ ọmọ bàbá bàbá máa bàbá tọba yìí pé bàbá ni bá ń gbìyànjú káwọn ọmọ ṣe dáadáa ìwọ ìyàwó ràn án lọ́wọ́ nítorí pé wàhálà tí bàbá ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìwọ náà ló jèrè rẹ̀ jù ìwọ ló jèrè rẹ̀ jù tọmọ bá dáa tọmọ tọ́ tọmọ gbọ́n àwọn ìyá ni máa sábà jèrè wọn jù ọkọ rẹ ọba wà láyé ọkọ rẹ ọba àtìkú nígbà tí wọn bí anabi Muhammad sallallahu alayhi wa sallam man àkọ́kọ́ náà ṣe lè ṣùgbọ́n pàṣẹ́kì talẹ̀ ní tọ́lẹ̀tọ̀ sí kí n ṣe dáadáa sí jù ó ní ọmúkà ìyá rẹ̀ ọ̀rẹ́ tó máma ní lẹ́yìn náà ta ni anábì tó ní ọmúkà ó ní lẹ́yìn náà ta ló tún kàn anábì tó ní ọmúkà lẹ́yìn rẹ̀ ta ló kàn anábì ní abúkà wọ́n ní wọ́n ṣe dáadáa sí bàbá ní àti ìyá nípele ẹ̀mẹ́ta wọ́n tó ṣẹyọ̀ kan fún bàbá àti tá a bá rọ́mọtọ́ tọmọ bá dáa ìyá náà ni ó jèrè rẹ̀ jù á ń bọ̀sibọ́sí tí bàbá bá tún ti kú ńkọ́ ìwọ náà ló jèrè rẹ̀ jù tó o bá wá fi ọkọ rẹ tó o bá fi okùn sílẹ̀ fún láti rí àwọn ọmọ tọ́ tó o fà àwọn ọmọ sílẹ̀ láti gbẹ́kọ̀ọ́ bàbá wọn ń gbọ́ tí ọlọ́mọ bá lọ́mọ tí bá ń denú ebi wo rí kí ọmọ bá ní ó rí i pé ọmọ banújẹ́ torí pé wọn láwọn ò ní tọ́ wọn ìwọ ló dé kán rí wọn tọ́ ibà pọ̀lọpọ̀ nínú àwọn ìyá náà lónìí táwọn ọmọ wọn yá yàkuyà ibà wọn náà ti ń pè sí wọn wọn ti ń pè sí wọn nítorí pé ìgbà tó ọmọ bá bẹ̀rẹ̀ sí ní síwà o yóò hù síwà náà àwọn ajáde títọ wọn gbọ́ máa ṣe pé láago mélòó ìgbà tí ọmọ ọba ṣe dáadáa

níbàwọ̀ ṣojúgbà tí a fẹ́ bọ́ tọ́ tí a fẹ́ bọ́ kọ́ ọwọ́ ògede pé bọ̀dá wa tó bí fún ti kú táwọn òṣìṣẹ́ kọ́ mọ́ yàyàkuyà tá a la fẹ́ bọ́ tọ́ a fẹ́ bọ́ wò a fẹ́ máa bọ́ bá wí gbé kú lọ́dọ̀ wa ni wọ́n lọ́dọ̀ máa rẹ bí olùjẹ́ kẹ́nìkan máa bọ́ bá wí. ọmọ tó bí tíírì nì ó ti wá rí bí tíírì tí wọ́n lọ́wọ́ á yẹ. kọ́ ọ máa ṣépè fọ́mà ó sì ṣe múra kó o dáadáa ṣé n tọ́ yẹ ká máa ṣe fáwọn ọmọ wa nù torí di eléyìí ọmọ bá gọ̀ ìyá gbọ́dọ̀ ran bàbá lọ́wọ́ bàbá gbọ́dọ̀ ran ìyá lọ́wọ́ ẹ ò gbọ́dọ̀ jẹ́ ọ̀hàn ọmọ yìí sábà ṣe dáadáa ọmọ kì í sábà ṣe dáadáa mímọ̀wé mímọ̀ tí ó kọ́ ni wọ́n ń pè lọ́gbọ́n o tọ́lá lomi rò pé ńgbà tó ń ti mọ̀wé òun ti gbọ́n ẹ̀mọ́ yá bọ̀ tó mọ̀wé àmọ́ tí ọ̀gbọ́n ẹ̀mọ́ yá bọ̀ tó mọ̀ tí ọ̀gbọ́n torí ẹ̀ ká gbé nǹkan ní ìfúnlẹ̀ lẹ́yìn kì sọ̀rọ̀ pé mo lè kàwé kì í sọ̀rọ̀ pé mo lè ka tó ẹ̀bùn ńlá kan kúnnu tí n tó lúwa fi mú ọ yàtọ̀ táwọn ẹranko títí ẹ ó fi dàgbà ju táwọn èèyàn míì lọ làákàyè lolúwa fi mú ọ yàtọ̀ táwọn ẹranko báwo ni tọ́mọ mi yóò ti ṣe dàgbà títí àwọn èèyàn míì lọ báwo ni tèmi yóò ti ṣe dàgbà ju táwọn èèyàn míì lọ báwo ni tìyàwó mi yóò ti ṣe dàgbà ju táwọn obìnrin míì lọ ìfẹ́ ńlá ni agbára lásán tún àràn àti ká máa ṣàdúà olùwàdàkùn má yà wá lágọ̀ má ṣà àwọn ọmọ wa lágọ̀ má ṣà àwọn ìyàwó wa lágọ̀ má ṣà àwọn ọkọ wa lágọ̀ nítorí pé àgọ̀ àrùn ńlá ni kò lóògùn kò lóògùn ẹni tí bá ti ń bẹ pẹ̀lú ẹ̀ subahánàlá ẹni kékeré àgọ̀ bá lòun fẹ́ gbọ́n tó fẹ́ gbọ́n lójijì ọgbọ́n àbájì ní tó máa dà àgọ̀ ni lọ́dọ̀ àwọn làkàì láti gbogbo yẹn ń bu pa gbọ̀nyọ́ agbọ̀nyọ́ agbọ̀nyọ́ ọ̀nà wọn jọ yín lójú lónìí lọ́ba tó di nǹkan mi. eléyìí túmọ̀ sí wípé à ń bùkátà láti ṣiṣẹ́ púpọ̀ lórí àwọn ọmọ wa kí wọ́n má bàa ya bọ̀. ẹlẹ́kejì ẹni sábà mú lọ́rẹ̀ ìwà rẹ̀ gbọ́dọ̀ dáa ìwà rẹ̀ gbọ́dọ̀ dáa ìwà dẹ́rí yẹn ẹ̀bùn ńlá ni kò sí fowó rà kò sí fowó rà èèyàn olúwa máa ń bùn wọn ní ẹ̀bùn oríṣiríṣiríṣiríṣi àmọ́ tó bá ti yọ ọwọ́ wa rí lọ́rọ̀ wọn ẹ rí i pé ọ̀rọ̀ rẹ̀ ó lágbà ìwà pàtàkì ìwà lèèyàn tí ò bá ti síwà kò séèyàn tí ò bá ti síwà kò sá ló mà ìwà ló jẹ́ ká rìn mára wa ìwà ló jẹ́ ká lè bára wa ṣe ìwà ló jẹ́ ká lè máa bára wa sọ̀rọ̀ ìwà ló mú ká lè máa dára wa mára kò sí wà gbogbo nǹkan ni ọ̀sán ni torí ẹ̀ àbùkátà wà ọ̀pọ̀lọpọ̀ onílàákà ìlọ́wọ́ à àníká má yàgò àbùkátà làákà ẹ̀ ṣùgbọ́n ìyàlẹ́ nílàákà ẹ̀ àmọ́ kó pé kò níwà ìbínú ti pọ̀ jù ìbínú ti pọ̀ jù pẹ̀lú ìwà rẹ̀ dá masha Allah la quwwata illa billah àmọ́ bínú ni o ti wó gbogbo ní tó síwájú ẹ̀yin onílàkà ìpínlẹ̀ sọ ẹ dákun bo ni ìwà rẹ̀ dá sí bàtẹ́ tó pé ìwà rẹ̀ dá àmọ́ bínú burúkú ni sẹ́wọ̀n kó bínú burúkú gbogbo ń tọ́ da ló ti bàjẹ́ torí ẹ̀ ìyẹn lè ní làákàyè àmọ́ káwọn nǹkan kan bẹ kọ́kọ́ dínà síwà rẹ̀ ọ̀dà bí àwọn kùdìẹ̀kùdìẹ inú burúkú ni wọ́n máa bí àti kó tí oníṣẹ́kùfì ọkàn wọ́n ní wà rẹ̀ dáa àmọ́ ọ̀rọ̀ bá dọ́rọ̀ obìnrin ẹ pàbẹ ń tẹmọ pé gbogbo wà tẹ lọ́dà ó ti bàjẹ́ ìrẹ́ máa kíyè sára kò sẹ́nìkan nu àwọn náà kù síbi kan tẹlomi ọ̀sẹ̀ pẹrẹ tẹlomi wúwo ìdí mi tó fún wa pé ìwà rẹ̀ da ìwà rẹ̀ ọ̀dà ìwà rẹ̀ ó kù síbi báyìí tí mo ló kù sí báwo ló ti burú tó ibi tó fi ẹ̀ka ṣàkànṣe. àwọn èèyàn púpọ̀ wà láyé jẹ́ pé tí wọ́n bá wo ìwà wọn wọ́n máa sọ pé ọ̀yẹ́ká pé rùsìn ní sẹ́mi ó yẹ ká pé àwọn èèyàn ṣáájú bí àwọn màláíkà àbí àwọn fàhábà àmọ́ wọn àṣẹ àwọn ah, kọ́kọ́rọ́ bí yín ajá jẹ́ kọ́kọ́rọ́ bí yín ajá jẹ́ ni ọ̀rọ̀ bí ọ̀rọ̀ bí subhanallah gbogbo ẹni tó ti pè ládàá rẹ pé masha allah la quwwata illa billah àwọn fẹ́ pọ̀sẹ̀ àwọn àwà tó wà lọ́dọ̀ rẹ̀ wọ́n ti wá kọ́kọ́rọ́ obìnrin oníkọ́kọ́rọ́ obìnrin ajá jẹ́ lọ́rọ̀ rẹ̀ wọ́n láwọn yẹra fún ọ. èsì èèyàn wa lè lé ẹsìn níwà rẹ̀ dà ẹníwà rẹ̀ dà tọ́ àbùkátà àwọn èèyàn tó jẹ́ pé kùdìẹ̀kùdìẹ̀ tó wà lára wọn kò burúkú pọ̀ ìwà wọn gbọ́dọ̀ dà ẹni tí wàá rí ọjà kò yẹ ká bá sọ̀rẹ́ nítorí pé nǹkan ní ní ó gùn wá ní tó fẹ́ wá tó bá bẹ́lẹ́ dẹ́rìn ọ̀jẹ̀gbẹ̀ irú ẹyẹ lẹ́yìn ọ̀wọ́tọ̀ yọ padà sọ di irú rẹ̀ nítorí pé òrìṣẹ́ láàrin kan rẹ̀ ń fẹ́ gbogbo tó máa ń ṣe sí ọ̀dà ọmọ sọ pé káì wọ́n gbogbo sọmọwọ́ wọn náà wà àwọn èèyàn ti kọ́ wọn rẹ̀ wà wípé má mọ̀wá ní ọwọ́ afọwọ́ ò ní lọ títí títí tó kù sí rí pé àá ọ̀rẹ́ wa àwa ń hùwà kan ìwọ ń hù mí tí èsì pọ̀ ń dọ́gbọ́n bá wa wí tọ́ba tí lè máa ṣe bá ń ṣe ń ṣe gbalẹ̀ ẹ̀jọ́ kù. ìwọ náà bá padà sí pé tán kò sí wàhálà tọba wà róòmù máa ṣe bí ara róòmù. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́ba ti rú rẹ̀ ìyàwó rẹ̀ gan fura. ẹ ẹ wúrú wà báyìí ìgbà tí àwọn bá wádìí wọ́n sọ pé ọ̀rẹ́ ọkọ rẹ̀ ń máa ṣe báyìí bá pa ah, kọ̀yà mi lẹ́nu ma kọ̀yà mi lẹ́nu ma wọ́n ti kóra yín eléyìí túmọ̀ sí wípé kàfùrà nísìnyẹn wo àpèjúwe kékeré ẹ̀ ń bẹ́ nìkan rìn ó wá jẹ́ ní tó ṣe pé gbogbo ọ̀rọ̀ tó bá sọ láyé yóò ṣe wàláhì wàláhì máa sálọ àlà wàláhì tí wọ́n bá ti dìde ń máa rí i pé mo pe lágbájá. wàláhì ọmọ wọn gbọ́rọ̀ awíwíwí kọ gbọ wàláhì bàbá wọn padà wà lánàá máa o ẹ̀yin náà ẹlọ́kọ́ lẹ̀ kan gbogbo tẹ́ náà wàláhì ẹnì wá ṣe sọ ti mí ni o ti mí kórì gbà lọ gbogbo ló ti gbà ńgbà ọba ya ìwọ náà ti ti tàfẹ́ lòmù ó ti tàfẹ́ lòmù ó lè wá dépò wípé ó ti gbàgbé tó ràn wọ́n. torí rẹ já kí àwọn ọ̀rẹ́ tá rìn wọ́n ní nǹkan púpọ̀ tán ti kó ràn wá ọ̀rẹ́ tí ò ní kó dáadáa ràn wá ká fún ọ̀rẹ́ táwọn ò ní kó dáadáa ràn ká ìwà rẹ wá gbọ́dọ̀ dáa bákan náà wọ́n ní ọ̀rẹ́ sábà mú lọ́rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ pòkì pòkì ìtumọ̀ rẹ̀ ni ẹni tí máa fẹ́ sàtà àtakò fún ẹlẹ́dàá wa ẹni tó yẹ pé ìṣesí tiẹ̀ ní àtakò fún Allah Allah sọ pé ojú ilẹ̀kùn tẹ́ gbà jáde pòkì ọgbà bíi jáde kí ló dé ebi ṣe sá ti jáde aha pòkìlì wọ́n ní ògiri yìí ẹjẹ́ kọ́ má pòkì gbogbo ọ̀nà tó fi dọ̀tí ní ọmọ wa pòkì ìtumọ̀ rẹ̀ ni alátakò olùsàbùrù má ti dáadáa tó bá jẹ́ pé irú rẹ̀ lọ́ba mú lọ́rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n òun ìbẹ̀rù Allah pòkì kì í bẹ̀rù Allah ìdí nu tí kì í fi tẹ̀ láṣẹ rẹ̀ ẹni tí ì ti bẹ̀rù Allah a lè fọkàn balẹ̀ sábúrú rẹ̀ ẹni tí ìbá sí bẹ̀rù Allah a lè fọkàn balẹ̀ sábúrú rẹ̀ kò sí kò sí nu ẹni tá a lè gbàgbọ́ tó fọkàn balẹ̀ sí ọfọkàn balẹ̀ sí pòkì yẹ ti bọ̀ torí ẹ̀ má bá pòkì tó má bá pòkì tó pòkì polisi méjì pòkì nínú wà pòkì nínú gbàgbọ́ méjèèjì lọ gbọ́dọ̀ bá sí pòkì nínú gbàgbọ́ ìmọ̀ takọ̀ ẹ̀sìn ó ti di káfíìrì wọ́n bí mùsùlùmí kò ṣe sọ láti mọ̀ káfíìrì fáṣẹ̀ má mú lọ́rẹ̀ o torípò ní ọmọ sọ fún pé ìsìláàmù náà ṣe ẹlẹ́ǹṣe èmi ti yẹra fún mọ́ṣáláṣí ti tó jọ mẹ́ta mo ní ìṣẹ̀ṣẹ̀ ìsìláàmù ó lówó tóbi ìwọ náà bá mọ òfin lóòótọ́ òun ò lówó tó ọ àbí kò ní òṣèlú ṣe ń ṣe ní díẹ̀díẹ̀ bákan náà ó lè sọ pé ah, ẹ̀sìn tó ló ń ṣe wọ́n máa pé ọ̀rọ̀ kan gbogbo ẹ̀ làwọn máa sọ òsì o á sọ gbogbo ẹni torí pé dọ́tà ti sọ àríkí sámọ̀ kí ni wàhálà ìwọ ma láti máa sọ sọkúsọ. ọ̀rẹ́ tó ń bá rìn pòkì ni ó máa mu sìgá tó ń ta ní sìgá à ń sìgá lára rẹ̀ ìwọ náà bá máa pa máa pa kí kúkú máa mu sìgá gbàtí mo tẹ́lẹ̀ náà tí mi náà máa mú ó mú gbó ìwọ náà bẹ̀rẹ̀ sí gbàgbó ó ń ṣe zìnà ìwọ náà bẹ̀rẹ̀ sí ṣe zìnà gbogbo ìgbà ni màá fárún gbà dànù ìwọ náà bẹ̀rẹ̀ sí ní fa aṣọ wọn ṣòkòtò wọn wọn máa fẹnu rẹ sọ lẹni tiẹ̀ náà máa wọlé nítorí pé ọ̀rẹ́ máa ń ba tèèyàn jẹ́ bàjẹ́ àwọn ọ̀rẹ́ tó sì pọ̀ jù pòkì ni wọn pòkì lọ̀rẹ́ tó pọ̀ jù má bàa pò kí ìṣe o. bákan náà wọ́n ní ọ̀rẹ́ wa tá a bàbá rìn ẹlẹ́kẹrin kò gbọ́dọ̀ jẹ́ aládàáda alẹ̀ torí pé aládàáda alẹ̀ ìdúró táwọn dúró nípa àwọn fẹ́ ṣàtúnṣe Allah pé ẹ̀sìn tó lòun ń ṣe lẹ́sìn fún wa kò pé àwọn fẹ́ pè ó lé nìkan àwọn fẹ́ dínkù kò tó déédéé nìkan àwọn fẹ́ tuntun ẹ̀dá kò tó rẹ lẹ́yìn lọ ẹ̀ka máa bá rìn ó rí i pé àwọn aládàáda lẹ̀ tán bá ń bá wọn rìn kò sí tàbí ṣùgbọ́n ìwọ náà yí padà lánàá mọ́ ipò àwọn sọ pé mọ́lìdì ọ̀dà àdáda lẹ̀ ní ìjókòó mọ́lìdì wo ni wọ́n ń ṣe ní ìsìtá àrí ọ̀bẹ nítorí kò sí bá àwọn aládàáda lẹ̀ sí ọlọ́run dákun mọ́mọ́ ìyọ̀wá lẹ́gbẹ̀ẹ́ nígbà pèwọ́n náà ti ń bá wọn ṣe lẹ́lẹ́tù kọ́dírì gbogbo ẹ̀ ló ń bá wọn ṣe. wọn náà máa ń sọ tẹ́lẹ̀ kó di olóko ọjà èwo ni àdáda lẹ̀ òkú bá wo adílé sòkú dàjọyọ̀ wọ́n gan ló ń bá wọn darí ẹ̀ báyìí. torí kí ni ìwọ ti ń bá wọn aládàáda lẹ̀ ṣe. kò sí náà ni tó bá ti ń bá aládàáda lẹ̀ ṣe gbàgbé ẹ̀ gbàgbé ẹ̀ ìwọ náà padà sí gbogbo ní òun tó ń fọ ọmọ oní òrí nǹkan kan bẹ̀ tó burú ẹbí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ arípo títí kàfárẹ́ èèyàn rí lórí fóònù àǹtí ìgbà tó ti darapọ̀ mọ́ àwọn aládàádáálẹ̀ tó ní ọ̀tọ́ má gbogbo nǹkan lọ́dọ́ lọ́wọ́ gbogbo nǹkan àwọn ìlú náà dé kátà tó rọ́nà lọ láti rí àmà ẹgbọ́rọ̀ nítorí òsì ní jọ rọ́nà lọ lòun jù ẹ má mú aládàádáálẹ̀ lọ rẹ̀ má mú aládàádáálẹ̀ lálábàtì ó kéré jù sẹ́rí gbà tí wọ́n á sọ̀rọ̀ burúkú tó lè bẹ̀sìn jẹun ò ní lè sọ kó káì tẹ́tí bá ti gbọ́gbọ́kúgbọ̀ ó súnmọ́ kó padà fi hùwà lọ́la ó súnmọ́ kí wọn náà padà máa sọ̀rọ̀ ẹ̀ lọ́la ẹni tó yẹ pé tó ń bá ń bá a ṣe gbogbo ìgbà lẹ́ẹ̀ máa ríra yóò sì máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ burúkú iṣẹ́ ọlẹ́tí yóò máa wo àwọn àwà tó takọ̀ ẹ̀sìn ó rí i pé wọn náà padà gbé ńjọ́ kan nítorí wọn máa ń ṣe ni pé kì í saládàá dálẹ̀ tẹ́lẹ̀ ọ̀rẹ́ padà mú di aládàádáálẹ̀ yóò yarí nípa ṣé àlùjànnà wà lọ́wọ́ yìí àbí kí ni wàhálà ti ń ṣe pọ̀ pẹ̀lú àtẹ̀yìn tòní àbí kí ni wàhálà tọ̀ àbí kí ni wàhálà nígbà tí ọba ti jẹ́ pàwọn aládàádáálẹ̀ lọ́ba ń ṣe lọ́ba ń bá ṣe wàláhì sàláhì wọ́n bá tiẹ̀ jẹ́ pátápátá ni kódà kìí ṣe mọ́lúdì ànábì nìkan ó tún bá wọn ṣe mọ́lúdì bàbá olówó mọ́lúdì yọ olówó mọ́lúdì bàbá bẹnugan àdúgbò mọ́lúdì Ibrahim Niass ó tún bá ń ṣe mọ́lúdì Abdulkadir Jelani ó tún bá wọn ṣe ti Ahmed Rifai gbogbo ẹ̀ lóṣù àwọn èèyàn máa pẹ́ á àpadà sí ibú lẹ́yìn tó fi hàn wípé àpadà sí rẹ fẹ́ dáa ọwọ́ àpadà jẹni tápadà sí ibú bá ní ìgbẹ̀yìn ayé rẹ̀ ṣọ́ra fún aládàádálẹ̀ má mú lọ́rẹ̀ tábà mú wọn lọ́rẹ̀ kí ni fi ṣe ni òsín kankan tí ó fi ṣe ni ti dáadáa lọ tó ní sẹ́mi rẹ lọ́dọ̀ ni àbíkù rẹ ṣé dáadáa rẹ lọ́wọ́ àlọ́dọ̀ rẹ ni òsín kankan rẹ lọ́dọ̀ rẹ yẹra kó lórí ikú kọ́ mẹ́jọ ba tiẹ̀ jẹ́ Umar ibn al-Khattab radiyallahu anhu ó ń sọ fún wa pé alayka bi ikhwani as-sidq gbogbo àǹtọ́ bá mú lọ́mọ ẹ̀yà gbogbo àǹtọ́ bá mú lọ́rẹ̀ tí wọ́n jẹ́ rẹ̀ òdodo táì fi akpáàní gùn tọ́mọ sẹ́mi lábẹ́ àmójútó wọn tó bá ti jẹ́ pé àwọn ọ̀rẹ́ òdodo lọ bá mú lọ́rẹ̀ ọmọ sẹ́mi lábẹ́ àmójútó wọn fa innahum zinatun fi rraha ọ̀pọ̀ ni wọ́n jẹ́ fún yàn nígbà tára bá tún yàn tó bá ti jẹ́ pé àwọn olódodo lọ́n bá ń bá ṣe wọ́n jẹ́ ọ̀sọ́ fún ọ nígbà tára bá tù yín wà ó dẹ̀tun tẹ̀lifàdà wọ́n jẹ́ nǹkan èlò tó wúlò nígbà tádànwò bá dé nígbà tó fi jẹ́ pé àwọn ọ̀rẹ́ òdodo ni wọ́n àní máa bẹ pẹ̀lú rẹ nígbà tura kí wọ́n sá fún ọ nígbà sòrò wọ́n ti sá fún ọ nígbà pọ́njú nítorí pọ́ọ̀rì òdodo ni wọ́n. àní sìn kí là ń sọ nù gbèsè ayé náà páwọn ọ̀rẹ́ kan wà jẹ́ kí wọ́n mọ bọ́ ṣe nígbà tí nǹkan bá ń dùn tí ìjọba ti di pé ọfẹ́ ọfẹ́ ọfẹ́ ti bá mi kíákíá wọ́n ti pọ́ọ̀tì kódà wọ́n sọ pé àwọn ọmọ rí àwọn òrìnà kú ọrí àmọ́ àwọn ọ̀rẹ́ òdodo gbogbo ọjọ́kọjọ́ ni wọ́n máa bẹ pẹ̀lú rẹ̀ wọ́n bá amra akhika ala ahsani wọ́n ní gbogbo ẹni tó bá mú lọ́rẹ̀ o máa bá wọn gbé ọrọ wọn sórí bó ti ṣe dáa jù máa bá wọn gbé ọrọ wọn ìwà wọn ọrọ tí bá ọ sọ ìṣesí tí rẹ máa bá wọn gbé sórí bó ti ṣe dáa jù. hatta hatta yaji'uka ma yuqlika min títí tí n tó lè ọkọ wọn yóò fi wá gbogbo ń tọ́ bá gbogbo ń tẹ́ bá sọ lọ́rọ̀ gbogbo ń tẹ́ bá hù níwà má gbé sórí bó ti ṣe dáa sí má fún ní tìmọ̀ tọ́ dáa. wọ́n sọ pé hmm, olótú sọ báyìí ẹ́ eh, olótú ṣe báyìí má sọ bẹ́ẹ̀ má gbé sórí pé bọ́yà ń tọ́gbà lérò ni bọ́yà ń tọ́fà tó fi sọ ni kò gba burú lérò ọ̀rẹ́ mi ni èèyàn mi ni kò jẹ́ ro sí mi títí yóò fi jẹ́ pọ́wọ́ ọmọ náà ní tí yóò mọ sọ́ra fún wọn tó wà. wà á tẹ́jú yẹra fọ́tà rẹ o má sọ̀rọ̀ fọ́tà o yẹra fọ́tà rẹ wahdhar sadiqaka kọta ilẹ ẹni sọra afọ́rẹ́ rẹ àti tó bá ṣe fọkàtà máa sọra fáwọn ọ̀rẹ́ náà má sọ̀rọ̀ alẹ́ fọ́rẹ́ tán èyí tó bá ṣe fọkàtà nìkan ìnìkan má sọ̀rọ̀ fún wala ẹni kò sì sí ètò ṣe fọkàtà nínú àwọn ọ̀rẹ́ o ilẹ ẹni yakhsha sọlá. àbí tí máa ń bẹ̀rù Allah ó nìkan ló lè sọ̀rọ̀ alẹ̀ ẹni tá a bá ti mà dájú sáká nínú àwọn ọ̀rẹ́ wa pé ń bẹ̀rù Allah àwọn la lè sọ̀rọ̀ alẹ̀ wala tashabil fajira Umar ni má mú kókí lọ́rẹ̀ ó ń fẹ́ kó ọ̀daràn má mú lọ́rẹ̀ ẹni tá a ti mà pọ́ńpẹ́ fẹ́ ni ẹni tá a ti mà pọ́ dára ni má mú lọ́rẹ̀ o tẹ̀tẹ̀tẹ̀ alẹ́mẹ́mi fojú rẹ̀ torí tó o bá ti mú ọ̀daràn ó ń fẹ́kùfẹ́ ẹni tí máa dẹ́ṣẹ̀ tó o bá ti mú lọ́rẹ̀ wọn náà kọ́ nínú fẹ́kùfẹ́ rẹ̀ wọn náà kọ́ nínú wà burúkú rẹ̀ wọlé tó filẹ̀ ọ̀hún alẹ́ sẹ́rẹ̀ mọ́ máa gbé àṣírí rẹ̀ hàn rẹ̀ rẹ̀ o èyàn mú yàn lọ́rẹ̀ kéèyàn ọmọ làásìrì torí pọ̀ rẹ̀ lónìí ó lè dọ̀tá lọ́la tó bá ti wá ta gbogbo àṣírí rẹ fọ́tà rẹ tó mọ̀ pé gbogbo tó ti mọ̀ nípa àṣírí rẹ òun náà ló kù tó fi máa bà ọ́ jẹ́ èèyàn gbọ́dọ̀ ní àṣírí kìí ṣe gbogbo aṣọ rẹ lọ́sàá lóòrùn níwájú ọ̀rẹ́ rẹ wọ́n ní má jẹ́ kí ọ̀rẹ́ rẹ ó ráṣírí rẹ o wastashir fi amrika alladhina yakhshawna Allah ta'ala àwọn ẹni tí ń bẹ̀rù Allah nǹkan ọmọ gbàmọ̀ràn ọ̀rọ̀ rẹ lọ́dọ̀ ẹni tí máa ń bẹ̀rù Allah nìkan máa bá dámàrà Yahya ibn Mu'adh àwọn ni bi'sa sadiqi àbí bi'sa sadiqu wọn lọ́rẹ̀ burúkú ni ó tani tahtaju an taqula lahu gbogbo ọ̀rẹ́ tó ń bá ti ń bùkátà kọ́ sẹ̀sẹ̀ sọ fún un pé udkurni fi du'a máa rántí mi nínú àdúrà rẹ̀ ọ̀rẹ́ burúkú ni ìyẹn nípa ọ̀rẹ́ rere yóò máa rántí rẹ̀ nú àdúrà rẹ̀ tó ń ta ìran létí tó ń ta ìsọfún torí pé kí ni ìtumọ̀ ta jọ rẹ̀ ìtumọ̀ pa jọ rẹ̀ oní pé mò ń fẹ́ fún ọ irun tó mi ń fẹ́ fúnra ara mi ìfẹ́ fún ọ irun tí ń fẹ́ fúnra mi tí mò ń bá ń fẹ́ fún ọ irun tí mò ń fẹ́ fúnra mi ó bùkátà kan ọ̀rẹ́ mi létí kí n tó ṣàdúrà fún torí ẹ Yahya ibn Mu'adh ọlọ́rẹ̀ burúkú ni ọ̀rẹ́ tí ń tẹ̀sẹ̀ ń jẹ́ pé ń bù káàtà kárán létí ná pé má gbàgbé nínú àdúrà rẹ kó tó ṣàdúrà fún wa. ọ̀rẹ́ burúkú ni gbogbo ètí ń bù káàtà pé kọ́ máa sọ́ra bá ti bí ẹ tàn jẹ́ bí gbogbo ẹ̀ ló fi lé bá lò. àbí ọ̀rẹ́ tí ń bù káàtà pé gbogbo wa lọ́ọ́ máa sọ̀rọ̀ àwáwí dákun foríjì mi dákun má bínú ẹ̀ kan ọ̀rẹ́ burúkú ni ọ̀rẹ́ yọ sàmójúkúrò fọ́rẹ́ rẹ̀ àwọn èèyàn kan wọ́n wọlé lọ bá alhassan al-basri nígbà tí alhassan al-basri sùn kalẹ̀ apá kan wọ́n máa ń jẹ nínú èso tó wà nulẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn èso tó wà nulẹ faqal alhassan al ọwọ sọ pé allah ọkẹ ń sọ fẹ́ni tó ń jẹ èso ńlọra mango okòólé ọ̀ra apu okòólé pẹnapu okòólé wọ́tàmílọ̀n okúnlé bọ́ọ̀lù bí gbogbo wọn ti ṣe wà nulẹ̀ ọ̀kan sọ̀lọ́ títí tó pé sòsì ni ó ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ ìtọ́fẹ́ jẹ́ ń bẹ̀. asẹ́nu zọ̀fìrí wọn atájú ọ̀yájú orí pọ̀ ń jẹ́ ọ̀sọ̀ pé ta ló léwu ta ló ní dáa fún Yorùbá lẹ́wọ̀ kò wú kí ló ń wí rahimakallah allah ọkẹ ọ inú rẹ̀ sùn débi pé ń ṣàdúrà. hada wàláhi fi'l al-ikhwan nítorí pé yìí iná làwọn ọmọ ìyá máa ṣe. yẹn ni pé ọyọ́nú ọkàn rẹ̀ balẹ̀ tí kò jẹ nínú nǹkan tí mo fi inú lé tèmi ń jẹ láì gbàyọ̀ǹda lọ́dọ̀ mi allah àwọn ọmọ ìyá àwọn ọ̀rẹ́ gidi ní máa ṣe bẹ́ẹ̀ ẹ dákun ọ̀rọ̀ yẹn tá a bá gbé sórí ìtẹ̀mí tiwa àti bá a ṣe gbóró níṣì mo kàn wọlé rẹ wá ní okó àgbọn méjì lórí tábìlì ó sì fọ wọn sì ní mọbìnrin rẹ wọn lọ ń bọ ń bọ ní lọ wọn bẹ lẹ́yìn kù ni wọn ń bọ ọkọ ti fọ àgbọn kan mo fọ àgbọn mo ti bẹ̀rẹ̀ sí ní yọ ti bẹ̀rẹ̀ sí ní jẹ tó o bá ṣé èmi ni mo ní kí ẹ mú àgbọn yẹn kẹ jẹ abẹ́yìn lẹ́kàn rò pé fẹ́ mu èmi mo rò pé mo fẹ́ mu pé mo wálé ọ̀rẹ́ mi mo wálé ọmọ ìyá mi ó sì ní nǹkan lórí tábìlì tọ́jẹ́ pé ń wù mí jẹ kí n ṣẹ̀ṣẹ̀ máa gba yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ sẹ́yìn ọ̀sọ̀ pé ọ̀dà fún ọ abẹ́ẹ̀sẹ̀ abẹ́ẹ̀sẹ̀ kú sí ọ̀rọ̀ abùkátà ká ní abùkátà ká jẹ́ ẹni tó fẹ́ràn ẹni tá à ń bá sọ̀rọ̀ tọ́jọ́ bùkátà kọ́ gbà yọ̀ǹda ni. ọgbẹ́ àtàkàrà sórí tábìlì wọ́n lọ ń bọ̀ ìyàwó rẹ̀ tẹ̀tẹ̀ gbé bẹ̀ lọ́jáde wọ́n sọ̀rọ̀ abọ́ọ̀dì àkàrà ọ̀bẹ̀rẹ̀ sí dákàrà oníkọ̀dá tó àkókò kọ́ sí ó mú ó ti mú dákàánu mẹ́rin kí ẹlẹ́kọ̀ àtàkàrà ó tó dé gbà ní masha allah báwo lè máa mú bá ẹ sí mílìkì sí ni ẹ máa mú mílìkì tí <laughs> wọn ò ní ṣe bẹ́ẹ̀ kí lè pè é ṣe ọmọ yorùbá yóò mú èpè ní ṣéṣe ni torí pé ìṣe gidi ló bí tó fi ṣe bẹ́ẹ̀ kò ro aburú sí ọ kò rò pé rù rẹ o lè fi májèlé tó ń jẹ nítorí kọ́rẹ̀ rẹ̀ ọmọ bàjẹ́ irú ìṣe náà gbọ́dọ̀ dùn yàtọ̀ pé Allahu akbar tí kọ́kàn rẹ balẹ̀ sí mi tó báyìí. ọgbọ́n oúnjẹ nínú ilé òun sì ń jẹ́ ọ̀bẹ̀rù ẹ mọ̀ pé láyé ìsìn gan ìyẹn mú oúnjẹ fún ọ ọ̀jẹ́ ọmọbẹ̀rù wípé kí ni ayé lè ọ púpọ̀ jẹ́ ọkà gbé sínú ilé ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ àpẹẹrẹ kó nífẹ̀ẹ́ gidi báyìí ni al bẹ́ẹ̀ lọ sọ. وقال أبو جعفر Abu Ja'far ó sọ fáwọn èèyàn rẹ̀ ó ní ayédèkìlù ahadukum yadahu fi kummi akhihi sẹ́nìkan nù yín yọ kọ́wọ́ bọ apá ẹ̀wù ọmọ ìyá rẹ̀ ǹjẹ́ ẹnìkan nù yín yọ wà kọ́wọ́ bọ apá ẹ̀wù ọmọ ìyá rẹ̀ láyé jọ́ọ̀ wọ́n máa ń kówó pamọ́ sínú apá ẹ̀wù báyìí ọ̀fẹ́ wọ́n á kówó pamọ́ síbẹ̀. Si wọ́n sì máa bá ṣe máa ṣe tó wò ní dànù tó bá gbọ́wọ́ rẹ̀ lọ́lẹ̀. ǹjẹ́ ẹnìkan nù yín ó wà lè kọwọ́ bọ apá ìwọ ọmọ ìyá rẹ̀ bí pẹ̀lú àkóbẹ́ mi hó máa yorí ó sì mú ti ń fẹ́ nínú rẹ̀. ọ̀dà sẹ́nìkan nù lè kọwọ́ bọ àpò ọmọ ìyá rẹ̀. à ń kàn lọ lọ́nà ẹni táwọn àjọ ń sọ̀rọ̀ bá kọ́ bọ̀ mi lápò ó sì mú tó wù gíní kankan ẹ̀rọ bí olè ẹ̀ lè pariwo lẹ́yìn òrùkó lè lélẹ̀ yìí Allahu akbar nǹkan ti yí padà jàmá nǹkan ti yí padà ayé ti bàjẹ́ àwọn aṣíwájú wa rere ti ń sọ̀rọ̀ yìí èèyàn bíi tiwa làwọn náà àwọn náà fẹ́ràn owó báwa náà ti fẹ́ràn owó ṣùgbọ́n àwọn ò jẹ́ kí ó mú àwọn gbàgbé ẹ̀sìn ìyàtọ̀ tó wà láàrin wa pẹ̀lú wọn kéènì kan kàn kọ́ bọ̀ lápò o ti ń ṣiṣẹ́ bọ̀ látàrọ̀ wọ́n ẹ̀sẹ̀ sanwó fún ọ ni. o wá fẹ́ gun mọ́ṣíìnì rẹ ẹnìkan bá kọ́ bọ̀ lápò lọ́ba sì mú two thousand nínú four five tí wọ́n san fún ọ. sọmọ yìí pé o ní ronú lẹ́ẹ̀mejì tó fi kó ìfọ̀tí fún ó sì okú dúró làgbẹ̀dẹ̀ tiẹ̀ ń pọ̀ kọ́tà iṣẹ́ tí mo ti ṣe látàárọ̀ ṣé ìbọn ọmọ ìyá rẹ ni mí ọ̀rẹ́ rẹ ni mí kò ní da fọ́rẹ̀ náà kọ́dà tí ì bá ṣe pé èèyàn ọba sí ń bẹ̀ wọ́n lè bọ́ dáwọ́ jọ fún un lè lù pa kí ló ṣe ọkọ̀ ọmọlápò ni àwọn èèyàn tó ti dájọ́ náà pé lójúkọ ojú pé bẹ́ẹ̀ <laughs> ah, ẹ ti lù dáa tó túmọ̀ sí wípé ṣé àwa náà lè kọ́ ọ̀bọ̀rọ̀ àwa lápò bẹ́ẹ̀ ó kìkì èsèké wọn sọ ọ́ pé ọmọ ò léwu bàbá ò léwu kí ló dé ọkọ ọmọ alágbèjà lápòǹdò ni subhanallah kọ́ọ̀lù là wọ́n ní àlèkọ́ ọ̀bọ̀ lápò ká mọ́wó rẹ̀ o Abu Ja'far wa ni ẹ̀ lè kọ́ ọ̀bọ̀ lápò kẹ́ mọ́wó onífẹ̀lẹ́sítọ́m bí ikhwan kama taz'umun àjẹpẹ́ ìsọ̀rẹ̀ sẹ́fẹ̀nsì ń pera ẹ̀yìn sọ̀rẹ̀ nítorí bá mú kẹ dọ́rẹ̀ débi bẹ́ẹ̀ lè kọ́ bọ́ra ní lápò mú tó wù yín ẹ sọ̀rọ̀ èyí tó ga o èyí tó ga o túmọ̀ sí pé ìbánidọ́rẹ̀ ó gbọ́dọ̀ dé gbogbo ìpele tá a lérò ní dáadáa ọ̀rẹ́ ò gbọ́dọ̀ fẹ̀sùn kàn ọ̀rẹ́ rẹ̀ látàrí kó lo nǹkan rẹ̀ àbómú lówó kò pé kò gbọ́dọ̀ pé lólè. wọ́n ní fath al-mawsili ọwọ́ abọ́rẹ̀ kan lọ́jọ́ rẹ̀ orúkọ rẹ̀ ń jẹ́ Isa at-Tammar Isa onídẹ́bínú ìgbà tó délé rẹ̀ kọ́ bá lé ọwọ́ fọmọ ọ̀dọ́ Isa pé akhriji li Qisa akhi ọmọ ìyá mi máa kówó sí lọ gbé wá àbẹ́ ìgbọ́n tó wí ìwọ ọmọ ọ̀dọ̀ àpò tí ọmọ ìyá mi máa kówó sí lọ gbé wá gbé jáde fa akhrajat lọ́ba gbápò ìjáde fa akhadha minhu dirhamayn ọba mú dírámù méjì nínú owó tó wà ń bẹ̀. ọ̀já Isa ila manzili Isa padà dé fa akhbarathu al-jariya ọmọdọ̀bìnrin wa ọmọ ẹrúbìnrin tí ó lọ gbápò owó ọ̀gá rẹ̀ tó gbé fún ọ̀rẹ́ ọ̀gá lọ́ba fọ́rẹ̀ ọ̀gá nírò ń tọ́ ṣẹlẹ̀ faqal ẹgbọ́n tó ga náà wí èsì kọ́ lọ wá dá o ó ní nkúntì sadiqa tó bá kó dodo lọ bá sọ ipò rẹ̀ mi wálé ó sì béèrè kan bó ń gbàpò òbí tí mò ń dáwó sí wọn náà sì gbé fún un ó mú díráàmù méjì ń bẹ́ẹ̀ fa anta hurra mo bọ́ kun ẹrú kúrò lọ́rùn rẹ̀ ó dòmìnira látòní lọ Allahu akbar ẹni tó yẹ ká pé ó tún sẹ́rú títí tèèkì àtìrántìrán wọn ò ní jáde ń bẹ̀ẹ́ ó ní fún tó ṣe o ajẹ́pọ̀ ti dòmìnira tó bá kó dòdò lọ sọ fanabar lọ́ba ti gbà pọ̀ owó lọ́ba kà ó rí i pé lóòótọ́ dírámù méjì ti dín ó sì tún pé ọ̀rẹ́ pé ń gbọ́ oníbẹ̀rẹ̀ ẹ̀ ìrẹ̀ ìyàkọ́dù sọ́dún kọ́dù ọ̀hàn kóbìnrin yóò dodo lọ́sọ̀ o tà ó jẹ́ kọ́tù wọ́n bọ́kùn ẹrú kúrò lọ́rùn síbẹ̀ làwa síbẹ̀ la ọ̀rẹ́ tàdébi tá a ti fẹ́ jẹun ọba sì fàdúró ẹ̀rín là ń rìn bọ́ àwa débi tá a ti fẹ́ jẹun àjọ rìnrìn àjò ní o àwa débi tọ́lọ́kọ̀ ti dúró kó sọ ẹni tí wọ́n bá jẹun kọ́ jẹun o à ń rẹ́rìn là ń sáwàdà láti tẹ́tẹ́ o bá a ti wá sọ̀kalẹ̀ tá a ti dọ̀ ọ̀dọ̀ yìí olóúnjẹ wọ́n ní kọ́ bọ́ múyẹ́ mẹ́ta o sì fàdúró tó bá ti fẹ́ wọ́dọ̀ mi wọ́n fàdúró wọ́n bọ́ fẹ́ràn òbúkọ mẹ́ta sí i èlò olólobó kọ́ wọn lẹ́yìn ọkọ̀ ọkọ̀ tó two thousand fi mẹ́ta sí i ọbẹ̀ wọn ó lẹ́gùsí bó ti ṣe gbà lọ́ba kọ́yìn ọlọ́jọ́ kò ní bá lọ jẹ nǹkan rẹ̀ bí fùfú ni ọba fẹ́ jẹ bí gàdí lọ́ba fẹ́ jẹ bá lọ́ba wọ́n lọ́ mà ọkọ́ ẹ̀dá kù sọ̀rẹ́ nu sọ̀rẹ́ nu nígbà tó ti wá rí pẹ́ bà ní wọ́n gbà ó ní kí wọ́n bọ̀ sí nǹkan nú ẹran èyí tó dín wọ́n bọ̀ sí méjì sí bó ṣe wá ń bọ̀ ó torí pé ti sanwó lọ́wọ́ bẹ́ẹ̀ sí rẹ́rìn á tètè gbóúnjẹ ni à ń tètè gbà ọ̀hún àwọn olè wá jókòó níbi sọ̀rọ̀ àdéhùn ìjọba pé ó ti sanwó ẹ̀bà náà lọ́gba àti fún gbogbo ẹ̀ náà one two kò síbi tó ti rojọ́ láìpẹ́ tó fún ọgbà tá one two iná lọ gbọ́rọ̀. tẹ́rù rẹ wọ́n ṣèṣì mọ́wó ní tó fowó sí lèèyàn ní dára tẹ́rù rẹ ni wọ́n kọ́ bá pò rẹ mọ́wó tó ní sọ pé mọ́lẹ̀ ó túmọ̀ sí pé a ǹjẹ́ ọ̀dà pọ̀ nínú àwọn èèyàn lónìí wọn àwọn bára wọn sọ̀rọ̀ òdodo kí ni ń ká ṣe fáwọn ọ̀rẹ́ wa kí ni ń tọ́jú ọ̀ràn lórí èèyàn kó ṣe fọ́rẹ̀ rẹ̀ àwọn ìwọ̀ ọ̀rẹ́ lórí ọ̀rẹ́ ọ̀pọ̀ nínú àwọn àwọ̀ yìí alákọ̀ọ́kọ́ qada'ul hajat fọmọ gbọ́ àwọn bùkátà ọ̀rẹ́ rẹ̀ wal qiyamu biha ó sì rí i pé ó dúró lórí pé ọmọ gbọ́ náà ọmọ bọ́ọ̀rẹ́ rẹ̀ gbọ́ bùkátà ṣùgbọ́n ìpele ìpele làwọn bùkátà yìí ẹ rí i pé tábà lẹ́nìkan lọ́rẹ̀ẹ́ tó lówó tábà lẹ́nìkan lọ́rẹ̀ẹ́ tó lu àbò láti rí tábà lẹ́nìkan lọ́rẹ̀ẹ́ tó rí ń jáde yàtọ̀ sí pápò ọ̀rọ̀ yìí bá wí púpọ̀ ọba ẹni tó rí ṣeun ọba wí ju ẹni tí ò rí ṣe tó lọ lókun ìgbà tẹ bá jọjọ rẹ àwọn nǹkan wọ̀nyí ó mójútó fọrẹ rẹ ọmọ bá gbọ́ bùkátà rẹ èyí tó kéré jù nínú bùkátà rẹ̀ tó máa bá a gbọ́ òun náà ni alqiyamu bil hajati inda su'ali wal qudra ìgbà tó bá béèrè tó sì lágbára láti bá a gbọ́ bùkátà kọba gbọ́ ètò kéré jù nù nítorí pé tó bá yẹ pé ìbánidọ́ ìbánisọ́mọ àyà òun ìbánidọ́rẹ̀ ọ̀hún ọba nípa lágbára dé ti fẹ́ ẹ̀kọ́ lágbára dé pẹ̀lú ìgbà tó bá béèrè kò bùkátà kó béèrè nítorí pé wà fẹ́ káàkiri ọ̀rẹ́ rẹ̀ òkú o sì fẹ́ rí ọ̀rẹ́ rẹ̀ lẹ́ni tó káàbù nítorí pé àbùkù ń bẹnu kó béèrè ìtú àṣírí ara ẹni sì ń bẹnu sí sọ́tọ̀ fún ọ tó bá yẹ kí wọ́n bá ń bá sọ̀rọ̀ òdodo ò ní bùkátà kó wí tó fi bá ṣe. ẹgbẹ́ni tó fẹ́ ràn wá lọ lónìí níṣẹ́ ni wọ́n wá bọ̀ wọ́n sọ pé èwo ni káwọn bá yín ṣe nínú àwọn nǹkan tó wà wájú yín kìí sọ̀rọ̀ gidi. ní báwọn yẹn ṣe tó làákàyè lónìí wọ́n sọ pé àwọn èèyàn dáadáa ni kódà wọ́n ti lọ bá pé kí làwọn lè bá ṣe kìí sọ̀rọ̀ gidi ọ̀rẹ́ gidi lẹni tó ṣe nǹkan tó lè ṣe láì béèrè. àmọ́ tó bá ti di sí ẹni tí ń bùkátà òun ló tún yanu sọ fún ọ wípé bá ń ṣe nǹkan báyìí. kọ̀dáa tó àmọ́ tó bá fi lè béèrè tí wọ́n sì lágbára láti ṣe ètò kéré jù tó lè ṣe sí ni ọ̀gbọ́dọ̀ wá sí kọ́ fàdúrò ọ̀gbọ́dọ̀ ṣe kọ́mọkùn ó ti ti dé kọ́mọ́tẹ́ fúnjọ́ ni o o tún ti dé nígbà kúté kókó ńlẹ̀ yìí ní sinmi nítorí tí torí tí ẹ ló ṣe kókó ọ̀fẹ́ kókó tẹ́lẹ̀ náà ọ máa ṣe fún tẹ̀ríntọ́ yàyà ọ máa ràn án lọ́wọ́ pẹ̀lú kó àrẹ́ rìn músẹ́ torí pé ó wu Allah ló gbé wọ́n sípò ẹni tó lè ràn án lọ́wọ́ tọ́ba wù kò bá yí i kò bá mú wọn má nìtò kò bá mọ̀ níjù ọ̀lọ̀ tòlẹ̀ tí a lò fi dúpẹ́ fún Allah lórí pé wọ́n ló gbé sípò pò níjù lọ kí ló fi dúpẹ́ fún Allah lórí pé òun ló bùkátà kọrùn lọ́wọ́ ìwọ kọ́ ló ń bùkátà kọrùn àwọn lọ́wọ́ kò sí nítorí wa ò lè ṣe kí ni wọ́n fi dáa jùlọ wájú Allah torí ẹ̀ kọrùn lọ́wọ́ nígbà tó bá béèrè tó sì lágbára láti ràn lọ́wọ́ ó ní tó kéré jù nínú tó lè ṣe fọ́rẹ̀ rẹ̀ ètò láàrin ó ràn lọ́wọ́ láì béèrè àárín lélẹ́yìí tó kò tún dáa tán ọ̀ràn lọ́wọ́ kò béèrè ó sì ti ràn lọ́wọ́ fún ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ o tá a wá ràn lọ́wọ́ àní ṣe fún ká má retí kó dúpẹ́ abẹ́ màbẹ́ sọ̀rọ̀ kó béèrè láti ṣe fún tó bá ti lè lọ pètè méjì àbùkù náà tẹ̀lé tọgbà gbogbo ọ̀ ló béèrè tó ní kí n ràn ọ́ lọ́wọ́ báwo ló ti wá dúpẹ́ yàtọ̀ sẹ́ni tó ràn ẹni lọ́wọ́ láì jẹ́ pa béèrè ẹni tó ràn ẹni lọ́wọ́ láì jẹ́ pa béèrè kò ní retí pé ká dúpẹ́ tí ẹ̀ka ní pé kó lu dúpẹ́ fáwọn. ẹlẹ́kẹ̀ẹ́ta ìtọ́ ga jù òun náà ni kó gbọ́ bùkátà ọ̀rẹ́ rẹ kó o sì fún kó o fún gbígbọ́ bùkátà ọ̀rẹ́ rẹ lọ́lá lórí gbígbọ́ bùkátà ara tiẹ̀ ráìsì ti tán rẹ èlùbọ́ òsì rẹ kọ́ wa rárá ìtàtẹ̀lùbọ́ lọ́kọ́rẹ́ rẹ̀ kó tó di pọ̀ ọ̀rá tiẹ̀ subahánàlá òun fún gbígbọ́ bùkátà ọ̀rẹ́ rẹ̀ lọ́lá lórí tiẹ̀ kò béèrè o ìwọ náà fúnra ara rẹ̀ èyí kàn ṣe é pé lórí pé wọ́n ló ń jẹ ńlé ló fi ń ra lọ fáwọn náà àní ọkọ́kọ́ ra tiwọn lọ kó tó ra tiẹ̀. ọkọ ra sọ ọgbọ́n fọ́rẹ̀ rẹ̀ tó ra tiẹ̀ ọkọ ra bàtà àwọn ọmọ ọ̀rẹ́ rẹ̀ nú tó dùn tiẹ̀ eléyìí lọ ga jù ìyàwó ló lè ṣe ìyàwó ló lè ṣe ibi táyé bàjẹ́ nínú àwọn aṣíwájú wa ọ̀rẹ́ rẹ̀ kú ọ̀rẹ́ yìí wá fi ìyàwó lẹ̀ àtàwọn ọmọ ó wá ń tọ́jú ìyàwó àtàwọn ọmọ fógójì ọdún ní fi ń bá wọn gbọ́ bùkátà subhanallah ogójì ọdún lẹ́yìn ikú ọ̀rẹ́ rẹ̀ ìgbà mélòó ló lè wáyé lẹ́yìn ikú ọ̀rẹ́ tí ìbánidọ́rẹ̀ẹ́ wọn ti bàjẹ́ lọ́kàn yín ẹ̀bìrán lérè kápẹ́ ìgbàgbé rẹ̀ títí ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì ọdún kínní ọdún kejì à àsìkò kan ń bọ̀ tó ṣe pé àwọn ọmọ rẹ̀ ó júwèjúwe kẹ́ tó dà mọ́. bàbá tẹ̀sí dá wa màmá báyìí ẹ ṣàlàyé ara yín àwa lọmọ ọ̀rẹ́ yín ọ̀rẹ́ yín Alhaji Abdulsalam Abdulsalam èwo abdulsalam ti sàlẹ̀ odò sàlẹ̀ odò abdulsalam pọ̀ ń bẹ́ẹ̀ Allahu akbar ẹ̀yin àti bàbá wa tí bàbá wa sì tó kú oríkòsùn ní ọdún márùn péré abdulsalam pọ̀ ń bẹ́ẹ̀ ah, abdulsalam kúkúrú ó ah, Allahu akbar Allahu foríjì mélòó lẹ́yìn ọmọ tó fi lẹ̀ Allah lẹ́yìn ọdún márùn ok ṣé àwọn ẹ̀gbọ́n yìí ti jáde skul Allahu akbar ṣé n tẹ́ yẹ kọ́ gbẹ̀yìn ọ̀rẹ́ náà nù. nítorí pé àwọn èèyàn dààmú fúnra wọn àfìgbà tán ríra wọn kíkú bá ti yà wọn kálukọ́ fọ́ múra rẹ̀ nù. ṣé ìbánidọ́rẹ̀ ń tán nígbà tọ́rẹ̀ rẹ̀ ti kú ìbọ́rẹ̀ rẹ̀ fọ́ málẹ̀ àwọn ọmọ tó fi ilẹ̀ o ebi tó bá wà láyé yóò máa tọ́jú àwọn ọmọ rẹ̀ kí wọ́n á nì tún máa pẹ́jọ dọ́ rẹ̀ tí wò ó tiẹ̀ béèrè àwọn ọmọ rẹ̀ dípò kó lè ná kọ́bọ̀ lé wọn lórí. àwọn ọmọ tó ṣe dáa àwọn ò tún gbàgbé ọ̀rẹ́ bàbá wọn àwọn tó múra wọn wá sí ọ fún ọlọ́ba tí wọ́n á yọ owó lápò ọlọ́mọ àbùsàlámì má tọ́lá àbùsàlámì pọ́n sálẹ̀ odò bó ti ṣe rí wọn ó ti rójú ọ̀rẹ́ rẹ̀ lára wọn àmọ́ kò ràn wọ́n lọ pẹ̀lú kankan ẹnìkan ní ọ̀rẹ́ kú àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ fógójì ọdún ní ti náwó lé wọn lórí òṣìṣẹ́ gbà kankan bẹ́ẹ̀ bàbá rẹ nìkan tó ṣerú ẹ̀ lónìí yóò jẹ́ pé give and take ni wọ́n fẹ́ gbà kankan ni yóò tún máa sọ fáwọn ọmọ irú bẹ́ẹ̀ ṣe ṣe dáadáa sí bàbá yín tó bá wà láyé tẹ́ bá jáde sùkú lẹ́sẹ̀ tẹ́mi kìíní yìí o àtàní máa lọ sùkú ẹ lẹ́nu ẹ̀yin ní sa ok kò burú tẹ́ bá jáde tẹ́ bá jáde tẹ́ bá rí tẹ́ tẹ́ lẹ́ẹ̀mọ́ olórin yín má kọjá akramakumullah. ẹlòmíì gan ó lè má fi lọ́kúlọ lọ ìyàwó rẹ̀ lẹ́yìn ìgbà tó rẹ̀ ti kú níbo ni bẹ̀rù Allahu wa bákan náà kejì nínú àwọn ẹ̀tọ́ tó wa ní nígbà kan ó sì ní ìgbà kan yọ dákẹ́ ó gbọ́dọ̀ sọ nípa wọn ìgbà kan yọ sọ̀rọ̀ nípa wọn ìgbà wo la ní kó dákẹ́ iná nípa ó gbọ́dọ̀ sọ kankan nípa ṣe sí àwọn ọ̀rẹ́ rẹ̀ ó gbọ́dọ̀ sọ kankan pa wọn torí pé bí táwọn ti sọ nípa èèyàn wọn pa jùlọ lẹ́yìn rẹ̀ alẹ́sọ ajá ń pa rẹ̀ alẹ́sọ aburú ń pa rẹ̀ tó jà sí pọ̀ ọ̀rẹ́ la pé àwa náà là ń pẹ̀ gan rẹ̀ ká má bàa jẹ́ bẹ́ẹ̀ ọsọ ahọ́n rẹ̀ tọba pàdé ọ̀rẹ́ má bilé rẹ̀ bó lọ ń lọ bó lọ dá o wọ́n ti ẹ́ bi inú léèrè wọ́n gbé ńgbà tó pàdé ọ̀rẹ́ rẹ̀ bó lóró ń lọ má bilé rẹ̀ níbi tí ń lọ o nítorí pé ó ṣeé ṣe kọjá pé kò wù láti sọ fún ọ ibi tó ń lọ yìí ṣe gbogbo ibi tá a máa ń lọ láyé náà la bùkátà kásá làyé sọ̀rọ̀ wà àní tẹ́ẹ̀ bá gbàgbé àti sọ síwájú má fi gbogbo àṣírí rẹ hàn rẹ rẹ má bi léèrè bó lọ ń lọ. kódà tó bá jẹ́ pé ẹ bá jọ wà pẹ̀lú ọ̀rẹ́ rẹ àbẹ́ ìjọ símá kọ̀ọ̀tọ́ àṣírí rẹ ntọ́ba ń mà nípa àṣírí rẹ̀ kọ́kọ́ mọ́jọ jásí pé ìjáde onídòwe gbogbo àṣírí rẹ̀ tó mà nígbà tẹ́ ti wa ti fara ẹ̀ kúkú sọ̀rọ̀ ẹ má gbà náà mùsùlùmí ni kọ̀tọ́ sí ọkọ ọmọ bàjẹ. wọ́n sì awọn àwọn ẹni tọ́rẹ̀ rẹ̀ fẹ́ràn mọ́sọ̀ láìda mọ́sọ̀rọ̀ ìyàwó rẹ̀ láìda mọ́sọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ láìda mọ́sọ̀rọ̀ àwọn ọmọ ìyá rẹ̀ tiẹ̀ ń ya ní ibi ti ya. ibo ńlọ ń bá pẹ̀lú ìyàwó o sì gbọ́dọ̀ jíṣẹ́ lágbájá ń bọ̀ jẹ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ tọ́rẹ̀ rẹ̀ ha ìmọ̀ tí mo ti ẹ̀rí lálẹ́ àná wọ́n gbọ́dọ̀ kan wá bá mi lọ́ba dọ̀rọ̀ rẹ̀ àìdá rẹ̀ tán sọ ọ̀gbọ́dọ̀ jíṣẹ́ rẹ̀ láíláí gẹ́gẹ́ bí wọn náà ti ṣiṣẹ́ tẹ́nìkan á jíṣẹ́ àìdá tẹ́nìkan sọ nípa rẹ̀ fún un. ẹlẹ́kẹta nínú ìwọ̀ ọ̀rẹ́ lórí ọ̀rẹ́ náà ní kí gbogbo gbogbo nǹkan tí ó bá ti bọ̀ rẹ̀ lọ́kàn jẹ́ tí ọ̀fẹ́ ọ̀gbọ́dọ̀ sọ bí ẹnu ẹ lọ gbogbo tí ó bá ti bá ọ̀rẹ́ lọ́kàn jẹ́ tí ọ̀fẹ́ nítorí kórìíra láti gbọ́ ọ̀gbọ́dọ̀ bá sọ pa ẹnu má. ẹ̀yà fi ń tọ́jú ọ̀ràn àyàn pé kò sọ gẹ́gẹ́ bí kò fẹ́ fòrò rẹ̀ láti ṣe dáadáa àbọ̀ fẹ́ kọ̀ bàjẹ́ fún léyìí tó ṣe pé òòrí bi yẹ sí bí kárẹ́ lómi tí ó gbà sọ kọ́mọ́jẹ̀wọ̀ tọba dojú rẹ̀ kọ́ngbà náà tẹ́kọ̀ fẹ́ fòrò rẹ̀ pẹ̀lú dáadáa ọfẹ́ pọ̀ bàjẹ́ fún un eléyìí ó túmọ̀ sí pé dáadáa ló ṣe sí i kìí ṣe pọ̀ ń bàjẹ́ àbọ̀ mú gbọ́ nǹkan tí ọ̀fẹ́ gbọ́. ẹ̀rẹ̀ ká tí ò sára o tá n bá ń wá ọ̀rẹ́ tó ṣe pé kò ní ní àlébù lára kò ní lábùkù lára ò lè rí láéláé mo fẹ́ ọ̀rẹ́ kan tí ò lálébù lára tí ò ní ayẹ ò lè rí láéláé torí pé wọ́n kàn pé báwo ló ṣe wá fẹ́ rẹ́ nìkan tó pé a lè rí nǹkan tá nǹkan fẹ́ onáà ní pé ta lẹ́ni tí dáadáa rẹ̀ dáa ju àìdáa rẹ̀ lọ àwọn náà lẹ́ni retí à ń sọ ta lẹ́ni tá burú rẹ̀ kéré sí dáadáa rẹ̀ olùrọ̀rẹ́ dáadáa dá nǹkan àmọ́ pé nìkan ọmọ ìgbà ní ìgbà ọgọ́rùn lórí ọgọ́rùn kò sí ayé lára rẹ̀ ẹ dákun kò sí láyé yìí kò sí láyé yìí wọlé tẹbi mùsàbàkìn akàlàjọlómọ àlẹjọsìn ayọrìjà lẹmọhẹdẹbù olùrọ rẹ kan ẹni tí ó bọ̀ lọ́wọ́ ká bẹnu àtẹ́lù lórí pé okùn síbí okùn ta ló pé kò sẹ́ni tó pé nítorí ẹ ní gbogbo ìyẹn ṣe jẹ́ àríṣẹ́ni máa wí ní fàpáàdì ìbò tiẹ̀ mọ́lẹ̀ kálukú ló ní tiẹ̀ lára kò sẹ́ni kẹtọ́ má àti tí ìbá ṣèyàn tó jẹ́ màláìkà oníkálukú ló ní tiẹ̀ lára àwọn ọ̀rẹ́ tá à ń sọ yìí wọ́n da síbi tí wọ́n da sí wọ́n kù síbi tí wọ́n kù sí ṣùgbọ́n ibi tí wọ́n kù sí kéré púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ fi tí wọ́n dáa wà wá sọ ahọ́n rẹ̀ torí pé kálukú ló lálébù tiẹ̀. torí àwọn sọ pé tí wọ́n bá ti lálébù lára ọ̀rẹ́ rẹ̀ tó sì fẹ́ sẹ̀mí lálàáfíà kó ahọ́n rẹ̀ níjànú kó ahọ́n rẹ̀ níjànú torí pé wọ́n gan gbogbo rẹ̀ ńlá lébù. sọ pé lùkà àwòrán ọ̀tún. wọlé nẹ́ẹ̀sì alisonu ìwọ náà gbogbo rẹ là lébù àwọn èèyàn náà sì láhàn tí wọ́n fi sọ tiẹ̀ náà kó rẹ ń jánu kí ni tí pa sọ rẹ̀ ni wàá ní kankan tí gbogbo gbàdúrà ìdá lójú rẹ lẹ́yìn rẹ àkọ́kúkú jọta gbàtí ń bá lè kú ẹnu mi níjànú níbi àti máa sọ àìdá torí tó pé tí wàá ní kábùkù ti má jọ rẹ̀ ó ti pé jù nítorí tọ́ta tọ́ta sílẹ̀ tó ń fẹ́ kọ́ sọ. tí wọ́n á láǹfààní pa àjọjọ́ rẹ̀ nígbà tó lè bo àléébù mi láti rí kọ́ má jẹun tó máa sọ jáde lẹ́nu rẹ̀. kò sẹ́ni tá gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ táàrí pọ́ bọ́ lọ́wọ́ gbogbo àléébù wàláhì kò sí. adá síbi tá a dá sí akùsíbi tá a kùsí síbi tá a dá sí lọ́pọ̀ jù ni abíbi tá a kù sí eléyìí ní nǹkan béèrè. ẹni tó bá ti rí pé dáadáa rẹ̀ lọ́pọ̀ jù àìdáa rẹ̀ kéré jọjọ irú wọn lè yan arí tó ẹ kó mú lọ́rẹ̀. lẹ́yìn tó bá sọ fún ọ pé kí lórí tó ń bá lágbájá rìn yóò mọ̀ pé ń ṣe nǹkan báyìí ń ṣe nǹkan báyìí tó sì mọ̀ pé àwọn nǹkan ti ń sin ó kéré kì í ṣe nǹkan tó burú tó lè bẹ̀sìn jẹ́ kì í ṣe ń tó jáde dálẹ̀ isi ti ń tó lè sọ ní dípò kí àmì èèyàn ó kù síbi kan náà ni ọ sọ pé tọ alihamudulilayi ó kù síbi tó kù sí tí wọn mọ pé wọn náà kù síbi tó tèmi wa ń wá ẹni tí ọlá lébù kankan lára wa kí máa bá sọ rẹ ó ti bẹ̀rù pé yóò kọ àpò ò pé ẹni tá a fẹ́ràn tá a fẹ́ràn tá a fẹ́ràn ìgbà rí wọn lọ́ọ̀kan ni a máa wò pé kò sálébù kankan lára kò sálébù kankan ẹ̀sùn mà bẹ́ẹ̀ bá ṣe ń súnmọ́ sí lẹ́ẹ̀ máa rà lébù rẹ̀ lẹ́ẹ̀ máa rí ibi tó kù sí ẹ wàá máa ṣe sùúrù ẹ máa ṣe sùúrù torí ẹ̀yìn gan alára ẹ lè wàá nu sábàbí tí ó dín àlébù tiẹ̀ kù òun náà lè wàá nu sábàbí tí ó dín àlébù tiẹ̀ náà kù bẹ́ẹ̀ làwọn pa àtìyàwó tẹ́ rí ìgbà tọkùnrin tó róbìnrin ti ń ṣe tóbìnrin yẹn wò ẹ rí i pé ọ̀kan ní ti ń rí wò pé allah bẹ́ẹ̀ náà lóbìnrin ọ̀kan ní ti ń rọ́kùnrin allah kí ló dé ara yín tẹ fẹ́ra yín tán tóbi pé lónìí ìjà ọ̀la ìta kí ló fà nítorí pé ìsúnmáni là á máa wẹ̀ ni. téèyàn bá wà lókèèrè síra wọn máa níyì tí ìṣe wọn kálukú ò ní pamọ́ mọ́ àfi kẹ́ ẹ máa fi sùúrù bára yín gbé. sẹ́nìkan wá wà láyé yìí tẹ́lẹ̀ tó masha Allah gbàgbé ẹ̀ tó fi dórí àwọn sàhábà wọ́n kù síbi tí wọ́n kù sí oníkálukú wọn lọ́kọ̀ọ̀kan ó kù síbi tó kù sí. ṣùgbọ́n dáadáa wọn lọ́pọ̀ ju àìdá wọn lọ. bẹ́ẹ̀ ni gbogbo ọmọ èèyàn rí. ibn al-mubarak ó al-mu'minu. يطلب المعاذير والمنافق يطلب الزلات onímọ́mìnì àwọn ọmọ wa ní tí wọ́n fi ṣàwáwí fún mọ́mìnì ọmọ ìyá wọn ni tí mọ́mìnì bá hùwà tí ọ̀dà àwọn ọmọ wa ní tí wọ́n fi bá ṣe àwáwí ọ̀nà àbáyọ onímọ́mìnì ọmọ wa fọmọ ya rẹ̀ àmọ́ mùnàfíkì

wọn náà kọ́kú ti gbàṣẹ́ lọ́ọ̀yà fún torí pé òun wá pé ká sọ ìyá ọmọ ìyá wa a sọ aláàrẹ̀ ká má tako sí i òun náà sì ń retí pé táwọn kan náà bá ń bò ń jẹ lọ́la irú ọmọ ìyá òun tó ń dáàbò bò lónìí òun wà ń kó pé òun dáàbò bò báwọn múmìnì ṣe wà síra wọn ẹnìkan bá gbọ́ràn wá tó abẹnìkan jẹ́ àníṣẹ́ ti gbọ́ nǹkan tó ló ṣe yùn òsì tí lọ́ọ́ bá o ti bí léèrè à èmi ò bí o à ó ti wájú ṣe pọ́n tó lò bí léèrè à èmi ò lè bí o lórí ibú léèrè à wọ́n ló ti gbé lórí ibú ẹni pé gbogbo tẹ́ mọ̀ sọ̀rọ̀ nípa ara wọn yóò ti fẹ́ tètè tẹsẹ̀ márùn nítorí wọn abẹ́ mi sì ní pé dúró ẹni tó sọ̀rọ̀ rẹ̀ ọ̀ya ẹ̀yẹ lọ pé wá à ẹ dákun bàbá ẹ má pè wá o bí mọ́mì ní ṣe máa ṣe ẹ wá níta ti dáàbò bo orúkọ àmọ́ mùnàfíìsì yóò ní à ètí wàá rí nu tí ègbé bá fi kún un torí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ pa yẹ́nyẹ́ ni tó eléyìí túmọ̀ sí pé kéèyàn bá ti jẹ́ mùnàfíìsì sílẹ̀ ń gbọ́ tó wọ́n mọ̀ dájọ́ fún wọ́n mọ̀ dájọ́ fún wọ́n mọ̀ dájọ́ fún yóò fi di pé wọ́n ti ba tiẹ̀ jẹ́ tán mùnàfíìsì ìjọ ba tiẹ̀ jẹ́ ni ọmọ wa mọ̀ mùnàfíìsì ọ̀nà àbáyọ ni ọmọ wa mọ̀ ẹni tó bẹ́ẹ̀ làwọn ìyàwó yín rí o tẹ bínú ẹ bínú sẹ́nìkan ẹ wá ń sọ̀rọ̀ rẹ̀ lójú ìyàwó yín ẹ rí ìyàwó ọmọ sọ pé ah bóyá nǹkan báyìí ló sì fàtàn fi ṣe o bóyá nǹkan báyìí ló fàtàn fi ṣe o wọn àmọ́ sọ ẹ madam lọ́ọ̀yà àbẹ́ẹ̀kọ́ ni pé n ti ń ṣe ìwà dáadáa ni nítorí pé tó bá pẹ̀lú ẹ nínú bó ti ṣe bínú tó ń tì tó ń bàjẹ́ nǹkan bàjẹ́ tán torí wọn náà ti rí i pé ẹni bu ló ní sìn pátápátá nítorí mú ìyàwó rẹ náà máa gbérin nígbà tó ń dárin ó túmọ̀ sí pé tiẹ̀ ti bàjẹ́ àmọ́ ìyàwó nígbà tẹ̀ sí bí wọ́n léèrè ẹ má ti jà sọ bẹ́ẹ̀ tó eléyìí túmọ̀ sí pé ìyàwó rere nù tí ọ̀fẹ́ káàrin rẹ àtàwọn ọmọ ìyá rẹ ọ dàrú tí ọ̀fẹ́ káàrin rẹ àtàwọn òbí rẹ ọ bàjẹ́ síbẹ̀ náà làwa wà táwọn ọ̀rẹ́ wa torí ẹ̀ الفضيل ابن عياض الفتوة الصفح عن زلات الإخوان ذلك لقون جدي oní àlẹ́ ní tí bá ti máa ń sàmójú kúrò lórí àwọn àṣìṣe àwọn ọ̀rẹ́ rẹ̀ níta lè pe lọ́kùnrin gidi géńdé nù èsì pé tọ́ àmọ́ bínú bí aká tọ́mọ kọ́ gbẹ̀sán ọ̀ràn aró náà ni níta ń pè ní ọkùnrin gidi oní àlẹ́ nípa ọjọ́ ẹni tí ń sàmójú kúrò khudil afwa wa'mur bil 'urf jẹ́ni tí wọ́n máa sàmójúkúrò wọ́n forú wọn kún ṣe dáadáa. ó yẹ ká ṣọ́ra fún àmọ́ rèrò kérò àmọ́ dábàá kábàá táwọn ọ̀rẹ́ wa gbogbo nǹkan tó bá ṣe ká máa gbé sórí èrò tó dáa lópin ìgbà tá a bá lágbára láti fún nítumọ̀ tó dáa anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní iyyakum wadh-dhann fa inna adh-dhanna akdhabu al-hadith anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ ṣọ́ra fún àbáadá nítorí pé àbádídá òun ló fi jọrọ ọ̀rọ̀ jù torí pé àbá kò sódodo lábẹ́ kò sódodo lábẹ́ rẹ̀ ọ̀rẹ́ jáde ńlẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ni yéésù ti ń bẹ́lẹ̀ láàánú pàtó wá jáde lé wọ lọ́kọ́kọ́ rí ọba tó padà wọnú lé padà kótó tún ti pọ́ jáde ìgbà tó wá jáde tí o ti lọ wọ́n wá ní kí ló fà tó fi wọlé padà tí ìbá tó kó ti mara rẹ̀ láláì dá onímọ̀ kótó tó ń bá pàdé mi yìí nǹkan bàjẹ́ ńlójú padà kò róbẹ̀ ń jẹ́ nítorí òun ti torí rẹ̀ padà sínú ilé òun náà ní pé jíjáde tó ń jáde ó gbàgbé aago ọwọ́ rẹ̀ ó sì fẹ́ lọ máa go kọ́dọ̀ èrò tiẹ̀ ní rírí tó rí ọ òun náà ní kó wá pé kíjọ parí ìwọ sì sọ pé kí ló dé tó fi padà rọ́bà nítorí ó ṣe fún òun ò ró bẹ́ẹ̀ nítorí ń rò òun náà ní pé wọ́n máa bo òun àti pé wíwá tó wá síbi ilé àwọn wọ́n fẹ́ kíjọ parí wọ́n ma tiẹ̀ sórí àbákábà gbogbo àbátọ̀ dákò sílẹ̀ mi rẹ̀ ẹ ká ṣọ́ra ẹ ká ṣọ́ra ẹnìkan àárín ń bọ̀ pẹ̀lú obìnrin obìnrin yìí sì wá báàbù ó obìnrin ló sì ti ń gbé ká o ìwọ́n náà bá ní èmi ká ká mọ̀ ká torí bí ṣe ń bọ̀ ó ti bẹ̀rẹ̀ sí sọ fáwọn ará tó ń wí nù àtẹ̀wò kàfé gbogbo ẹ̀ wò ṣé àtẹ̀wò máa ń lo nìkọ́ọ̀ ṣé àtẹ̀wò máa ń lo jìlbáàbù subhanallah láì mọ̀ pàbúrò rẹ̀ ti ń gbé zárí àlọ́wà allahu ẹwà dúró ẹsẹ̀ tó fi dájọ́ ní gbogbo àbúrò rẹ̀ lọ́ọ́ mà ní pàápàá jùlọ tí wọ́n ẹja bẹ̀rù Allah àbákàbà lálẹ́ àná ọpẹ́ kò tó wọlé wọ́n ti fọ́ ṣọ́ọ̀pù àwọn ẹni tí ń bẹ létí títì wọ́n wá ń sọ ládùúgbò pé ta ni ń tẹ́sẹ̀ ìwò ládùúgbò wọ́n wá ní à pèlè tẹ́ nìkan jọ àwọn tí máa wọlé lóru lọ wọlé lóru ọmọ ń tọ́fà tó fi wọlé lóru èkó ní tí ń bọ̀ àpò kan wọ́n tó sọ̀kalẹ̀ ń ta wọ́n á ní éríà aago kan aago kan kọjá àṣetí márùn náà ni wọ́n jáde yáá jẹ máa. àbá irọ́ tó pọ̀ jù ní bẹnu àbàdìdá òǹgá ló jẹ́rọ́ jù. wọ́n lọ́lọ́pàá fẹ́ rí ọ tọba ti di láàárọ̀ làkútù ọlọ́pàá fẹ́ẹ́ rí ọ nílé iṣẹ́ wọn ìwọ àtàwọn kan sì níjà tí èsì àwọn olórí ibú yìí wọ́n ti gbé wa lọ sí tọlọ́pàá àwọn kò ní sáǹfààní àwọn kò ní dáa fún wa ẹ dákun ẹgbẹ́ ọ̀nà tẹ kọ́kọ́ mẹni tó gbé yín lọ sí tọlọ́pàá ìgbà tó ẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ́ba ti pé kò tiẹ̀ sí nǹkan kan tó jọ tàwọn tó ń pè ló lórí ikú àwọn tó ń pè wọ́n gbé ọ sí tọlọ́pàá àwọn kọ́ kò tiẹ̀ sí sáfẹ́ sí ọ́ sí lọ́dọ̀ ọlọ́pàá ẹ̀wà tó rẹ̀ ṣẹ̀ tó ti dájọ́ tẹ̀sí tún kọ́lé rọ́ tẹ̀sí malélé lórí láàrin ara yín à ìpè àwọn náà ni wọ́n jẹ àwọn lórí ikú èèyàn wọ́n tó ní dáa fún lórí ká ṣọ́ra fún àbákàbà kò sóòótọ́ ń bẹ̀. téèyàn bá ti ń dábàá kábà ẹ máa ń pààyàn lọ síbi kéèyàn máa tọpinpin nísìnyí wọn ní aṣẹ́wó kan ló gbé wa bàtòtí láṣẹ́wó kan ló gbé wa wọ́n bẹ̀rẹ̀ sí tọpinpin ń bọ̀ lọ́wọ́ ẹ̀yẹ́ máa sọ ibi tí wọ́n wọ̀ ọ́ ẹ wo iye àsìkò tí wọ́n lò nílé kó tó jáde o ẹ dákun kí lọ́kàn kí lọ́kàn nígbà tí ọlọ́pàá ní kó fojú kan wọn láàárọ̀ ọ̀la ìdí láwọn olórí ibú ni ti gbéyàn dìde ẹ lọ wo tí wọ́n sọ nù káàpù wọn lánàá tí sọ̀rọ̀ àwọn sọ ẹni tí wọ́n kàn ọ́ nítorí pé àwọn náà ronú tiẹ̀ torí kí ẹ̀ máa ti ń dábàá kábàá yóò bí kéèyàn máa fi mú sílẹ̀ wọ́n padà sọ̀rọ̀ rẹ̀ di afimúfínlẹ̀ wọ́n máa ta fintofinto lórí ọ̀rọ̀ àwọn èèyàn ìjọ kọ́ gbogbo ẹ̀ ló gbèrú. ká sì bu àṣírí àwọn èèyàn ká sì bí ìgbà tá a rí àléébù ti ń bẹ lára wọn ìṣesí àwọn ẹni tó bá lẹ́sìn kì í ṣe gbogbo aṣọ là á sá sóòrùn wọ́n máa rí tẹ́mi rẹ̀ bá gùn ibi táwọn èèyàn kù sí àṣírí wọn máa tún sí ọ lọ kì í ṣe gbogbo ní tójú rẹ bá rí lọ ẹkọ máa sọ gbọ́dọ̀ gbọ́dọ̀ sọ fún ìyàwó rẹ wọ gan lára ọ gbọ́dọ̀ dájú kó kọ máa sọ kọ máa sọ kì í ṣe gbogbo ní tójú bá rí lọ náà sọ torí ẹ nìyẹn pé gbogbo ní máa ń dá láṣà ìrírí ńlá ló fi yorùbá ní gbójú rí ẹnu àdákẹ́ ìrírí ńlá ló bì ntójú wo rí ọ̀pọ̀ ibi táwọn èèyàn kù sí tó hàn sí wa ọ̀pọ̀ ibi táwọn náà kù sí tó hàn sáwọn èèyàn ọ̀pọ̀ kẹlẹ ní ọsọ ẹnu kẹlẹ ní ọsọ ẹnu Allahu tó kádàrá pé ká rí àléébù ẹlòmíì ó lè kádàrá fẹlòmíì kó nọra lébu tiwa tá a bá ti máa fi tẹlòmíì pàtẹ wọn fi tiwa náà pàtẹ ọ̀rẹ́ la pera wa kí ló dé tó fi jẹ́ pàwọn aláàmọ̀ bá tiẹ̀ jẹ́ ẹnu wa ni wọ́n ti máa gbá siri rẹ̀ tí wọ́n bá ti fẹ́ gbá siri rẹ̀ wọ́n wá bá wa ṣé ìjọba ìyá ni wọ́n ń pè lẹ́yìn ọ̀tá ti rí tọ́rẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ fọ́rẹ̀ báwo wá ní sábà jọjọ́ tà kí ni ó tún ṣe. torí ẹ ìmánì ànìkan ní pé o ó máa ń fẹ́ fọ́mọ ìyá yín irun tẹ̀ ń fẹ́ fúnra yín. ìmánì ìjọ náà ni ó pè ètò kéré jù nínú pàǹjọ ń sọ̀rọ̀ ẹ náà ní kẹ́ ẹ máa bọ́ọ̀lù ẹyin irun tẹ́ sẹ́kù ṣe sí yín ní kẹ́ ṣe sí irun tẹ́yìn sẹ́kọ̀rì ó ṣe sí yín ní kẹ́ ṣe sí kò sí tàbí ṣùgbọ́n nítorí wọn lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ náà ní kó bú ọ láti rí kó sì má sọ nǹkan kan nípa aburú tó wà lọ́dọ̀ rẹ àtàlébù tí wọn náà bá wá rí i pé ń ṣe ń sí ọta pẹ̀lẹ́ yìí wọn dájú pé nù rẹ ò ní dùn ẹni tó fẹ́ kó bò ọ láṣìírí ń tú àṣìírí ẹ ẹni tó fẹ́ kọ mẹ́nu bà àléébù rẹ ń mẹ́nu bà inú rẹ ò ní dùn báwo wá ni tí wọn náà bá jẹ kó ń tu láṣìírí kò ní dùn ẹni tí máa ń fẹ́ kọ́ rẹ̀ ó ṣe dáadáa sóun ó dúró dọ́gba lórí ọ̀rọ̀ òun tó wọ́n ṣe dáadáa sọ̀rẹ̀ tí ò dúró dọ́gba lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ òun náà ti nípìn nínú ọ̀rọ̀ olúwa ẹlẹ́dàá wa tó ní waylul lil mutaffifin alladhina idha iktalu ala an-nasi yastawfun wa idha kaluhum aw wazanuhum yakhsirun. wáyé àyè burúkú kan nínú nájà àná kọ́má jẹ́ tàwọn al-mutaffifin tàwọn al-mutaffifun àwọn làwọn ẹni tó ṣe é wọ́n á máa gbà á pé nígbà táwọn ọba rà wọ́n á máa wọ̀n á dín nígbà táwọn ọba tà. Èyí tí wọ́n ń fẹ́ kí wọ́n ṣe sí ọ, wo ní ṣe sí wọn, ó sì fẹ́ kí wọ́n ṣe dáadáa sí wọn. O ti nípìn nínú àwọn eléyìí. Àwọn àgbà pé àwọn atadín, àwọn èèyàn bú, ọ̀dà abẹ́ o. Kálọ̀ mà, ike tí bá rí táwọn èèyàn ṣe lára tẹ́sí kì í tara wọn tí wọn fẹ́ kí ó dá fọ́mọlàkejì tẹ́sí kẹ́ni má nì síra wọn ní ti máa ń fa òun náà ni àríyànjiyàn ẹ dákun ẹ má gba àríyànjiyàn láàyè láàánú nítorí pé àríyànjiyàn tẹ rí yẹn ní máa ń fa iná ní pé ẹnìkan nú àwọn èèyàn yẹn ń jọra rẹ̀ lójú ń wò pé òun dáa ju àwọn ẹgbẹ́ lọ àwọn ẹgbẹ́ wọn wá máa dídá yìí fóun wọn mọ àjùlọ yìí fóun wọn fi ọwọ́ òun wọ òun ní ti máa ń fa àríyànjiyàn nù táàríyànjiyàn bá ti wá wà kò sí tàbí ṣùgbọ́n ẹni tí ń wò pò ń da jù wọn lọ afọ́n ní ntọ́pọ̀ ju ti wọn lọ yọ bẹ̀rẹ̀ sí ní fojú di wọn àfojúdi ni máa fà níyànjiyàn yọ wàá fà àwọn tí wọn kíni àwọn ọmọ àmàrò wọn máa ṣe lára rẹ wọn máa ṣe kéétà rẹ gbogbo ẹni tó lu agbá fún tó gbé yín lọ́wọ́ sókè ẹni tó lu agbá fún tó mú pé kọ́ da fún yín jẹ́ lómi lọ ọ̀dọ̀ wa yín kẹ́ ní ìtẹríba ẹ má fojú di ẹnì kankan torí pé kò sí kankan tí ẹ fi dáa tó wọn wàláhì dípò pé dáa jù wọn lọ ṣùgbọ́n àdánwò ló lu àti fún un gbàtọ́ mú kí tiyán dáa ju tí wọn lọ àdánwò yìí ẹ má báyìí àríyànjiyàn lẹ̀ kí la fẹ́ máa jiyàn kí ni ẹ̀tọ́ tẹ ẹ ní tẹ́ ń béèrè fún tẹ́tẹ́ béèrè ní ẹ̀tọ́ wo ń dérò yín ní ìjà gbà fún Allah káfí ìtẹríba kọ́rọ̀ wa ẹni tó ti dáa fún kọ́ máa ṣe dáadáa sẹ́ni tí ò dáa fún tó ẹni tí ò sì ní tẹ́lòmíì kó lọ́ọ́ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ lólé ayé rẹ̀ ó dunnú sí tó ṣe fún ó dunnú sí tó lúwa tó ṣe tẹ́lòmíì ni ó jòrò ayé gbé lálàáfíà ibi tá a bá ti ń fojú bí ọmọ làkejì àríyànjiyàn ṣẹlẹ̀ àríyànjiyàn yìí òní máa bí sẹ́ni máa nìí oní máa bí ìlara oní máa bí kẹta eléyìí tó ọ̀dà tí máa dá àwùjọ ọmọ ènìyàn rú. nínú wọ àwọn ọmọ ìyá wa àwọn ọ̀rẹ́ wa lórí wa ẹlẹ́kẹrin òun náà ni pé dandan ahọ́n wa gbọ́dọ̀ sọ̀rọ̀ nígbà míì nítorí pé ìjẹ́ ọmọ ìyá eléyìí tí à ń jọ ń ṣe ìsọ̀rẹ́pọ̀ táǹjọ́ ń ṣe gẹ́gẹ́ bó ti ṣe bí ká dákẹ́ ká mọ́tò àìdá òun náà ni ó tún tú láti wá láti sọ̀rọ̀ nípa nǹkan tí máa wetí gbọ́ ọ̀rọ̀ tí máa wetí gbọ́ ọ̀ràn yẹn nípa sọ́kọ̀rẹ̀ rẹ̀ kódà ó ń gángan ní nǹkan tó jẹ́ pé kò sí má mú wá láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́. So nítorí pé ẹni tó bá ti di pé dídákẹ́ni dídákẹ́ni àgbọ́dọ̀ sọ̀rọ̀ àgbọ́dọ̀ sọ̀rọ̀ yóò máa bá àwọn òkú sèyí ọ̀rẹ́ mi o èrò kù yàn sọ̀rọ̀ máa o. tó o bá ti ní sọ̀rọ̀ rárá pẹ̀lú ọ̀rẹ́ rẹ àwọn òkú lọ́ọ́ máa bá dọ̀rẹ̀. kí ló dé tà ń fi jọ sọ̀rẹ̀? à ń jọ sọ̀rẹ̀ torí ká lè ṣàǹfààní lọ́dọ̀ ara wa ni. kì í ṣe nítorí ká lè bá àyànjú wọn ká pa wọn dànù. á jọ sọ̀rọ̀ nítorí pé ìtumọ̀ dákẹ́ òun náà ni má wí nǹkan kan má sọ ní tó lè nìyàn lára ajẹ́ pé tọ́ ọba ti sọ ní tó lè nìyàn lára máa sọ nǹkan tí ó mú sí ìrẹ́pọ̀ kó lágbára láàrin àwọn ọ̀rọ̀ tá a máa bára wa sọ̀rọ̀ nítorí lè mú kí ìrẹ́pọ̀ kó lágbára láàrin wa ó sì máa béèrè báwo ni ọ̀rẹ́ rẹ ṣe dáadáa lọ́wọ́ à tí wọ́n ń bọ́ gbúrò rẹ̀ tó ń ti náà gbúrò rẹ̀ ó ti máa bí àwọn tó bá sún máa lọ nínú àwọn ọmọ ìyá rẹ tí ẹ̀ bá mi gbúrò ọ̀rẹ́ mi. bákan náà tí kankan bá ṣe ó tún máa béèrè báwo ni tó ṣe tó lu ti bọ ọmọ kú eléyìí ó tún jẹ́ kí ìrẹ́pọ̀ yín kó lágbára kó sì jẹ́ pé gbogbo ìgbà tí nǹkan ìdùnnú bá dé sí òun fi ìdùnnú hàn tí nǹkan ìbànújẹ́ bá dé sí òun fi ìbànújẹ́ hàn eléyìí ni wọ́n ń pè lọ́ọ̀rẹ́ òdòdó. ó wá ní iná ẹgbàáwọ̀ ọ̀rọ̀ eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ pàǹdàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní idha ahabba ahadukum lálẹ́ ọ̀lẹ́ mọ̀ tẹ́nìkan ní bá fẹ́ràn ọmọ ìyá rẹ̀ ojú ọmọ ẹni tó fẹ́ràn fọfún pé mo fẹ́ràn rẹ̀ lílá mo fẹ́ràn rẹ̀ nítorí tí ọ̀wọ́. ẹ rí i pé tó bá yẹ pé lódodo ni òkè ṣe múnáfìkì o ẹni tó bá ní mo fẹ́ràn rẹ̀ nítorí tí ọ̀wọ́ tí ìwọ ọba fẹ́ràn rẹ̀ dáadáa tẹ́lẹ̀ ọbẹ̀ rẹ̀ sì fẹ́ràn rẹ̀ tó bá fẹ́ràn rẹ̀ dáadáa tẹ́lẹ̀ yóò tún lékún sí i torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tẹ́ bá fẹ́ràn ẹ̀jẹ̀ kọ́ mà ìwọ náà tó wá sọ fún pé inni uhibbuka fillah mo fẹ́ràn rẹ̀ nítorí ti Allah wọ́n sọ yìí pé ahabbaka Allahu alladhi ahbabtani fihi Allah tó ti torí rẹ̀ fẹ́ràn mi yọ fẹ́ràn mi tó ti torí rẹ̀ fẹ́ràn mi yọ fẹ́ràn ẹ dákun kí ni wàá ṣe ẹ wá dúró ní tó fi gbà inni uhibbuka fillah èmi èmi rondo yìí mo fẹ́ràn rẹ nítorí ti Allah wá gbàdúrà tó yìí ahabbaka Allahu alladhi ahbabtani fi Allah tó ti torí rẹ fẹ́ràn mi yọ fẹ́ràn rẹ yẹn ní kékeré ṣe pé èmi náà fẹ́ràn rẹ nítorí ti Allah ẹ̀yìn fi wà àmì mi tó à ń ṣàdúrà fún ọ wípé Allah tó ti torí rẹ fẹ́ràn mi yọ fẹ́ràn rẹ torí ẹ gbogbo ẹni tẹ́ bá ti fẹ́ràn lè lá ẹ̀jẹ̀ kọ́ mà nínú nǹkan tí a tún ṣe fọ́rẹ̀ wa wọn náà ní kíkọ́ máa pé pẹ̀lú orúkọ tó fẹ́ràn jù orúkọ tó fẹ́ràn jù ẹ ti mọ̀ pọ́rẹ́ yín Ibrahim ní jẹ́ ẹ má pè ní burama o Ibrahim Ibrahim kọ́ ní burama o Abdulsalam ó ń kọ́ ni sàlámì o. abdulwadud ó ń kọ́ ni wàdúdù o abdulwahab ó ń kọ́ ni wàhábì o ó kọ́tọ́ fẹ́ràn jù ní ká máa fi bá ti fó kọ́tọ́ fẹ́ràn jù pé ẹ ń sọ ìfẹ́ yín tó wà láàrin yín àtọ̀ yẹn ó tún máa dàgbà sí i. Abubakar ńlọkọ rẹ̀ ẹ̀wà ni gbogbo gbogbo bá o Abubakar orúkọ tó fẹ́ràn jù ní kí ẹ máa ti pè Umar ibn al-Khattab radiyallahu anhu oníṣẹ́lẹ́sùn yusfina laka wudda akhik àwọn kan mẹ́ta wà tó yẹ pé wọ́n jẹ́ kí ìfẹ́ tó ní rẹ̀ tó náà ní sí ọ kọ́ máa jẹ́ nǹkan tí ọ máa má tí ọ máa má kágá alákọ̀ọ́kọ́ tusallimu alayhi idha laqita tọba pàdé rẹ̀ kọ sálámà nínú tí ó jẹ kí ìfẹ́ wa kọ máa má kan gánà ọpàdé ọ̀rẹ́ rẹ̀ ọ sálámà báwo ni rẹ̀ pọ sí fẹ́ wà. wọ́tíwọ́tí ọ̀rẹ́ kò fìlì mẹ́tìlì tọba débi tí wọ́n ti fẹ́ jókòó ó bí ọpẹ́ dé kó tún fún lọ́nà tí fi rí di jókòó. wọ́tẹ́sì ìrúwùfù bí àhàbì asma'ihi ilayhi tọ́ọ̀bà pè èyí tó fẹ́ràn jù nínú orúkọ ní kọ́ máa fi pè àwọn nǹkan yìí máa jẹ́ kí ìrẹ́pọ̀ tó wà láàrin èèyàn àtọ̀rẹ́ rẹ̀ kó túbọ̀ máa má ẹ pàdé ọ̀sálámà ó dé nígbà tó pẹ́ kó tó dé tó fún orí ìdíjọ́ gbogbo ìgbà tó bá pè èyí tó fẹ́ràn jù nínú orúkọ ni kó máa fi pè é nínú nǹkan tí ó tún jẹ́ ìwọ ọ̀rẹ́ rẹ òun náà ní kó máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa kó máa yìn ín pẹ̀lú nǹkan tó ọmọ nínú dáadáa rẹ̀ má parọ́ o ọmọ nínú dáadáa rẹ̀ onípa máa fi nígbà tí ọba jẹ́ pé ààyè àti sọ yẹn bá wà tó sì máa sọ nípa àwọn ọmọ rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn gbogbo gbọ̀ ó dájú pé bọ́ọ̀rẹ̀ mi ṣe gbọ́ngbà kékeré rẹ̀ ni à ó ti darí ọ̀rẹ́ rú ọ̀rẹ́ tí wọ́n mọ̀gbà wọ́n mọ̀gbà kékeré rẹ̀ àhà kí ni tó o fẹ́ wá sọ tó fi darí ọ̀rẹ́ yín rú tó fi sọ̀sọ̀kúsọ nípa àwọn ọmọ rẹ̀ ọmọ wíwu kówì nípa àwọn ìyàwó rẹ̀ ọmọ sọ̀sọ̀kúsọ nípa àwọn àwa rẹ̀ ó tún máa sọ dáadáa nípa ìwà rẹ̀ nípa làákàyè rẹ̀ nípa àmúra rẹ̀ nípa bí ṣe máa kọ nǹkan tó bá tiẹ̀ jẹ́ pọ́ kọ̀wé ó ti sọ dáadáa ń pa àwé tọkọ gbogbo nǹkan tí ó dùn nínú láì tayọ àlà láì parọ́ ọ̀gbọ́dọ̀ tayọ àlà nípa kókó ṣe ní tí ò ṣe ọsọ ní tí ò sọ ọdá àdúgbò ṣe dá lọ ó sì gbọ́dọ̀ parọ́ bákan náà ọyẹ kó tó máa jó tó létí dáadáa tẹlómìnà bá sọ ń parẹ kínú tiẹ̀ náà sì dùn sí i nítorí pé tó o bá gbé dáadáa tẹ sọ ń parẹ pamá wọn lò lójúlówó ìlara ìwọ kọ́ lọ sọ ẹlòmíì lọ sọ ṣùgbọ́n tètè rẹ kọjá àwọn lágbájá lágbájá gan wọn sọ pé ń jẹ ṣe ọjà púpọ̀ nínú ntí ó ti ṣe kí ọ̀rẹ́ yẹn ọ̀dà tó bá ṣe dáadáa kó dúpẹ́ fún tó bá ṣe dáadáa sí ọ kó dúpẹ́ fún kó sì jẹ́ni tí ó dáàbò bò nígbà tó máa ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa lópin ìgbà tó máa ń gbèrò aburú sí i kó dáàbò bò. torí ọ̀rẹ́ sọ̀rẹ́ ọ gbọ́dọ̀ múra láti o gbọ́dọ̀ múra nínú àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam oní alimuslimu akul muslim láyà bulẹ́mu wàlẹ́ yuslẹ́mu mùsùlùmí ọmọ ya mùsùlùmí ni o kò gbọ́dọ̀ sàbò títí kò sì gbọ́dọ̀ fi fọ́tà mú ọ gbọ́dọ̀ fi ọ̀rẹ́ rẹ fọ́tà mú nígbà tí wọn bá ti dáàbò bò ọ̀rẹ́ rẹ tó fẹ́ kó wọn máa dá yé rẹ nù ọ̀dájú kò sì fi fọ́tà mú wọn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ ọmọ ìyá rẹ mùsùlùmí níwájú rẹ láì dáa kọ wá ní ẹ èmi ọ̀dà fún àmọ́mọdábẹ́ èèyàn bú ni ọ èèyàn bú ni ọ dídákẹ́tọ̀ dákẹ́ yẹn o ti di ṣe ìpọ́nú àkọ́rọ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ ẹ̀sításìtò anil haqqi ṣe ìpọ́nú àkọ́rọ́ ẹni tó bá rí òdodo tí ọ̀sọ́ ṣètọ́nì tó yáyáyá ni ṣètọ́nì tó yáyáyá ni. ọgbọ́dọ̀ sọ̀rọ̀ kọ dáàbò bò. fama wọ ike nǹkan kan sọ sí tó bá yẹ kó wà ní wọ́n sọ sí nígbà tọ́rẹ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ lẹ̀ nǹkan dájú ní kọ́rẹ̀ rẹ̀ ò dákẹ́ nǹkan sọ sí ọ̀rẹ́ rẹ̀ nígbà tọ́rẹ̀ rẹ̀ ò sí tó bá kọ́rẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ tó ń sọ̀rọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ni ò dákẹ́ ìwọ náà gbọ́dọ̀ dákẹ́ kó o tún máa wò ó pé ìdí tó fi gbọdọ̀ dákẹ́ oníkótó wá gbọ́rọ̀ tó ń sọ ọ̀rẹ́ rẹ̀ ń bẹ lẹ́yìn ògiri ìwọ lórí àwọn ẹni tí ń sọ̀rọ̀ rẹ̀ láì da àwọn náà rí tó sì ṣe ti gbọ́ gbogbo tí wọ́n sọ tó wá mọ̀ pé ìwọ wà ń bẹ̀ ọ̀ sọ̀rọ̀ tó rẹ̀ pọ̀ yàn tẹ̀síwájú kò ní tẹ̀síwájú ìrẹ̀ nǹkan méjì ni ó mọ̀ á máa sọ̀rọ̀ ètò wá pé mi ni wọ́n sọ̀rọ̀ mi láì da tọ́rọ̀ ẹ̀mí ti bẹ̀ẹ̀ tí ń gbọ́ báyìí kò ní dákẹ́ àbí kó o tún máa wò ó pé ọ̀rẹ́ mi bẹ lẹ́yìn ògiri yìí gbogbo náà sọ ní gbọ́ báwo ni ó ti ṣe hùwà sí mi nígbà tí wọ́n mọ̀ pé mi náà bẹ́ẹ̀ mọ́ dákẹ́ tó nǹkan yìí ìyẹn ò ní jẹ́ ká máa gbẹ́nu lọ́wọ́ tó máa ń bọ̀ rẹ̀ wá jẹ ẹni tí máa bá yàn jẹ wọ́n pọ̀ wọ́n pọ̀ tí wọ́n bá gbẹ́nu lọ́wọ́ tèmi gbẹ́nu lọ́wọ́ títọ̀ ń gbẹ́nu lọ́wọ́ níjọba àní dìmúnáfìkì nítorí pé ńgbà tó rẹ wa tá a bá rí ọ̀tọ̀ ní tá a máa ṣèṣì ìgbà tó ń bàjẹ́ lẹ́yìn a bóòlù àti mùnáfìkì ni torí ká má bàa di mùnáfìkì a gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀yin náà lè sọ pé àìwí bẹ̀ ká kú bẹ̀ tí a lóde tó bá kan sọ ẹwí tá ẹ máa bẹ̀rù ẹ máa bẹ̀rù ètò tí màsí bá ṣe bàjẹ́ lọ́pọ̀lọpọ̀ náà kò ní tòtí fún ọmọ pé ní wọ́n sọ yẹn kò rí bẹ́ẹ̀ irọ́ ni wọ́n ń pa kí wọ́n lójú tó ní lè fara ya kó fi hàn wọ́n pàṣẹ ìbàjẹ́ ni wọ́n ẹni bú ni wọ́n ẹni tẹ́ ń bàjẹ́ kò rí bẹ́ẹ̀ ti ṣe ń wí ẹ̀yin gangan lè yan bú ẹni tẹ́ pé kọ̀yẹ́ déyìn ojú kooru yín ẹ̀yin èèyàn rádaràda yìí ara wọn balẹ̀ ẹni pé tó ba ẹnìkan jẹ́ lọ́la lẹ́yìn yóò múra mọ̀ngbà tẹ́ pé wọ́n gbọ́ ọ dákẹ́ tọ́ ń gbọ́ ọ dákẹ́ ó ti wá di tọ́lọ́fọ́kálé wọ́n làwọn tó máa sọ fún ọ nípa àbó òní dá sí ó kú ní tiẹ̀ náà ti ó ní tiẹ̀ náà ti ń fún ọ wọn náà sọ tiẹ̀ ọ. nínú ọwọ́ rẹ lórí rẹ náà ni tí ọ̀rẹ́ rẹ ọba yẹ kó ní sí kọ́kọ́ ní nǹkan tí wọ́n bùkátà ti kọ́kọ́ ní nǹkan tó mọ̀ tí wọ́n mọ̀ wọ́n náà kọ́ lọ́dọ̀ rẹ̀ bákan náà ká máa bára ẹni sọ ìsísí eléyìí tó wúlò tó sáǹfààní sáwọn. torí bùkátà tọrọ rẹ ní símà kò kéré sí bùkátà tó ní sówó bùkátà tó ní sówó kò kéré sí bùkátà tó ní símà kọ́ torí ẹ̀ ìgbà tí wọ́n nímà olówó ọlọ́rọ̀ ni wọ́n nípa àmà ọlọ́rọ̀ gidi ni wọ́n nípa àmà ọ̀rẹ́ rẹ̀ ó sì jẹ́ tálákà nípa àmà ọ̀nímà kọ̀ọ̀kan nímà yẹn orí bẹ́ẹ̀ tọba ti fẹ́ sinà sí àfọ́rẹ́ rẹ ìwọ kan òkan ni o má má sinà sí àfún ní gbangba o nítorí pé ìbánijẹ́ àti nàṣíhà méjèèjì náà ni wọ́n rí pé àwọn fẹ́ sìn yàn sí o. ìyàtọ̀ tó sì wà láàrin wọn ni pé ẹni tó fẹ́ bani jẹ́ gbangba ni wọ́n ti ṣe ẹni tó fẹ́ ṣèṣì sí fún ni níbo nkẹlẹ ni wọ́n ṣèṣì sí fún ni kò sí bá títí ìrìn oṣù tó tó má ṣèṣì sí fún yọgbọ̀yọgbà nítorí pé wọ́n á bọ́ níbo nkẹlẹ ni wọ́n pàtẹ́ rẹ sáàrin jà ẹni bá fẹ́ ká gbọ́ tó sì fẹ́ tún wa dálágídí àgbọ̀ àgbà bẹ́ẹ̀ lóluwà dá gbogbo èèyàn wọn lọ bọ́ sórí ẹ̀rọ ayélujára wọn ọ̀n pariwo ẹnìkan ọ̀n bàjẹ́ onínàfíà ló ń ṣe fún un lánàá wọn pè ní sọfíà olóòtú tọ́ọ̀tì àkàkàn mà ọ̀n bàjẹ́ nu ẹ pàdé ń jọgbìn dàlùkìyà mà gbogbo ntẹ́nìkan bá ṣe tọ́jú àìsàn òsì bó tẹlẹ tó ẹlọba kẹba sọ òsì bó tẹlẹ lágídí tó ńgbà tó ti di pé òun kan ẹyin kan ilẹ̀ wa bó sọ̀rọ̀ lórí nǹkan yìí ẹni tó fẹ́ máa ti ṣe sí hàn tọ́mọ̀ kó ń ṣàtìṣe òun ta ìdá yóò ti máa sọ fún pé bẹ́ẹ̀ ni òun gbà òun ò ní ṣe bẹ́ẹ̀ mà kí ni wọ́n fẹ́ gbà bẹ̀rẹ̀ bí pé kọ́ sọ fún kọ́tà ìdá ó sì jáwọ́ níbi àìdá lọ èwo lọ fẹ́ gbà ń bẹ̀ tó fi jẹ́ kó fẹ́ òbùkátà kọ́ palantí ẹnu gbogbo ayé gbọ́dọ̀ mọ̀ pé wọ́n lọ bá sọ̀rọ̀ tó fi jẹ́ tó fi gbà bàbá kárí mi ìyá kárí mi á sùn. torí pé gbogbo ẹni tó bá fẹ́ sin nǹkan ní ò retí pé kí wọ́n yìn lórí rẹ̀. ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ kárí ni wọ́n bá ká ayé ni wọ́n lé òsì má ti lásọ sí hóhó láàrin ìjà o kọ́ wa wọnú ilé tán kọ́ máa dasọ bò lára torí ẹ̀ agbọ́dọ̀ kíyèsí ọ̀rẹ́ wa kéésì màláìkà àwa àkéésì màláìkà gbogbo wa a kù síbi tá a kù sí wọ́n lọ fẹ́ sinà fíhà fún lọ́ba níwọ̀ kan òun kan wọ́n lọ fẹ́ sinà fíhà fún ọ kọ́ wa bọ̀ ìwọ̀ kan òun kan ẹ má tó àṣírí ara yín lórúkọ pẹ̀sẹ̀ nà fíhà fúnra yín níjọ́ tó bá ti gbéra yín síta bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti ń gbọ́rọ̀ yín ó ti mọ̀ pé nǹkan kí nǹkan ti yé sí yín láàánú. nínú ìwọ ọmọ ìyá rẹ ọ̀rẹ́ rẹ lórí rẹ oníkọ́ máa ṣàmójúkúrò fún tọ́ba ṣàtìsè tọ́ba ṣàtìsè tọ́ba sì jẹ́ pé inú ẹ̀sìn lọ́ba ti ṣàtìsè ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe nàṣíhà fún lópin wọn bó ṣe lágbára mọ́ ọ̀gbọ́dọ̀ pàtì láì jẹ́ pọ̀ sọ fún pé tó ṣe yí ọ̀gá láì jẹ́ pọ̀ ṣe ìṣítí fún un tọ́ba wa kọ̀ ìgbà náà lọ jáde sọ fún yín pé bọ́yá ní tó pin wa níyà ló ti ṣẹlẹ̀ yìí torí pàtì ṣe tó ṣe ń kọ́ inú ẹ̀sìn ló ti ṣe nínú wọ ọmọ ìyá wa lórí wa òun náà ní pé máa ṣàdúrà fún nígbà tí ó ti kù ká máa ṣàdúrà fún lẹ́yìn ikú rẹ̀ irú báwa náà ṣe ṣàdúrà fúnra wa báàtì ṣe fẹ́ kọ́ dáa fún wa á máa ṣàdúrà fún ọ̀nà báàtì ṣe fẹ́ kọ́ bàjẹ́ fún wa á máa ṣàdúrà fún ọ̀nà ọmọ yín pé o ti wá ẹrù fún ẹrù rẹ nígbà tó ti mọ ẹnìkan lọ́rẹ̀ torí wọ́n lè máa sọ pé tiẹ̀ ti jẹ́ àti ẹ̀ náà ti jẹ́ torí pé ṣe wí lọ́bọ̀ náà gẹ́gẹ́ bí ìwọ ti ṣe jẹ́ ẹni tá a sọ fún pé kọ́ máa ṣàdúrà fún là ń bọ̀ ní àwìn tó kọ́ máa ṣàdúrà fún ọ lójú ayé àti lẹ́yìn ikú torí tá a ti bẹ́ nìkan tá a ti bá dọ́rẹ̀ tá a ti jọ dàpọ̀pọ̀ rẹ̀ ni wá la ti ti pẹ́rù wa ọmọ tọrọ fún lójú ayé rẹ àti lẹ́yìn ikú rẹ nínú rẹ náà ní tó wá nínú hadith eléyìí tó fẹ́ alayhi wa sallam. wọ́n sọ nínú hadithi abu darda radiyallahu anhu kò da'wat al-mar'i al-muslimi bi akhihi bi dhahri al-ghaybi mustajaba àdúrà tí mùsùlùmí tó bá ṣe fún ọmọ ìyá rẹ̀ nígbà tó máa yáhùn tí ò sí ń bẹ̀ Allahu máa ń gbádùn àná Allahu akbar àdúrà tá a bá ṣe fọmọ àyà wa lẹ́yìn ọmọ àyà wa níbi tí òtọ́ máa yá wa àdúrà yà máa gbà عند رأسه ملك موكل ملائكة كان به تقع في السياسة tí ó dúró níbi déédéé orí rẹ nígbà tó ń ṣàdúrà fọmọ ìyá rẹ tí ò sí ń bẹ̀rù kò lẹ́mọ̀ àdá àlẹ́ àkì gbogbo wa tó bá ti ṣàdúrà fọmọ ìyá rẹ bí xeyirin ike kí dáadọ́ jẹ́ tiẹ̀ ọ̀ọ́lẹ́ mẹlẹ́kùn mọ́ kẹló bẹ́ màláìsà tá a fi ṣe aṣojú fún un tí wọ́n máa sọ pé àmín Allahu akbar. wàlẹ́kẹ́ bíi mísìl irú rẹ̀ kọjá tiẹ̀ náà Allahu akbar irú rẹ̀ yọ jẹ́ tiẹ̀ náà ìkatọ́ nasọ́mọ ayá rẹ̀ irú rẹ̀ yọ jẹ́ tiẹ̀ náà Abu Darda radiyallahu anhu ọwọ́ adé ẹni tí máa ń ṣàdúrà fáwọn èèyàn tó pọ̀ nínú àwọn aláwùjọ dáa fún lágbájá aláwùjọ dáa fún tàmẹ̀lì aláwùjọ dáa fún dọ́là àdáwọ́lé lágbájá jọ máa yọrí sí rere àdáwọ́lé làkàtẹ́gbè mẹ́jọ kábà máa ń bẹ̀ yóò ṣàṣeyege ń bẹ̀ yóò sì máa ṣàdúrà nù torí pé gbogbo bó náà ṣe ń sọ̀rọ̀ màláìka ń dalò irú rẹ̀ ọ̀jẹ̀ tiẹ̀. àjọ ike kó di wípé ọ̀sán náà dáadáa fáwọn ọmọ ìyá rẹ̀ lẹ́ni tí ń ṣàdúrà fáwọn ọmọ ìyá rẹ̀ ó ti kọ́kọ́ sọnà dáadáa fúnra rẹ̀ màláìka ni wọn máa sọ fún ọ wàlẹsẹ bíi mẹsẹl irú rẹ̀ kọjá tiẹ̀ torí rẹ̀ dákun ẹjọ́ wa náà ká níbí o káwa náà máa ṣàdúrà fáwọn ọmọ ìyá wa níbi tí wọn ò sí kílọ̀pàá tó fi jẹ́ pàdé àtàbá ṣe fún wa níbi tí wọn ò sí a máa gbà torí pé kárí mi ò lè wọbẹ̀ àtìlẹ́yìn pọ̀ ń ṣe nítorí pé wọ́n fẹ́ tàkàrà rẹ̀ gbàǹkan lé ayé kan lọ́wọ́ wa bí ní ìsìnkú ọmọ ṣàdúà fún bàbá olówó òdílé yín tó bá yẹ kó ń ṣàdúà fún lójú rẹ̀ wọ́n ní ìtumà wọ́n lè fi kárí mu wọ́n lè pété orúkọ fẹ́ gbowó kan lọ́dọ̀ rẹ̀ ni àmọ́ ń ṣàdúà fún lẹ́yìn rẹ̀ kárí mi ò sí ń kìí sì ṣàdúà tó ń ṣe fẹ́ fi gbà kankan lọ́dọ̀ rẹ̀ olúwa ló fẹ́ kọ́ gbàdúà. Ahmad ibn Hanbal rahimahullah. ó máa ń ṣe àdúrà lásìkò sàárì fáwọn èèyàn mẹ́fà kan ó máa ń ṣàdúrà lásìkò sàárì fáwọn èèyàn mẹ́fà kan eléyìí túmọ̀ sí pé àsìkò sàárì àdúrà máa ń gbà ẹja wa náà ká láwọn tá ń ṣàdúrà fún bẹ́ẹ̀ nínú àwọn ọmọ ìyá wa àwọn ọ̀rẹ́ wa ha ya ìwọ ẹni tó wà nù sàárè ìtọ́jú àlejò hadihi hadiyatun min akhin alayka shaqiq shafiq eléyìí ó jẹ́ ẹ̀bùn kan tọwọ abọ látọ̀dọ̀ ọmọ ìyá aláàánú kan ọmọ ìyá kan lọkàánú rẹ ló fi ẹ̀bùn yìí ránṣẹ́ sí ọ tọ ẹmẹyẹ ọ̀rẹ́ rẹ tó ti kú ẹmẹyẹ ọmọ ìyá rẹ tó ti kọ lẹbù èwo lọ rántí pẹ̀lú àdúrà rẹ àdúrà tá a bá ṣe fún ọ yọ lọ bá wọn ó sì jíṣẹ́ pé lágbádá ló fi ẹ̀bùn yín ránṣẹ́ sí ọ ǹjẹ́ àwa náà wá ń sánà kí wọ́n fi irú ẹ̀bùn bẹ́ẹ̀ ránṣẹ́ sí wa bí lẹ́yìn táwa náà bá sí má tá a ń fẹ́ bẹ́ẹ̀ a pé àwa náà ń ṣe bẹ́ẹ̀ kó tó di pa kú kí ni tí máa pé ẹjọ́ ń sọ̀rọ̀ àbádọ́bá ti kó ti sánà nù eléyìí ọ̀dà tó eléyìí ọ̀dà tó nínú wọ àwọn ọ̀rẹ́ wa lórí wa. قلنا الوفاء والإخلاص كما قلت ìwà wọn fún wa láti máa ṣe àfọ̀mọ́ ọ̀rẹ́ tá ń bá wọn ṣe èdè òyédè àgàbàǹgbèbè ọgbọ́dọ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ lẹ́yìn ikú rẹ̀. wọ́n ní ànábọ̀ Muhammad sallallahu alaihi wọ́n ti àpọ́nlé ya arúgbó kan anábì wa sọ wípé iná ha kẹ́ni ṣàkóso àwọn ọjọ́ ayé Khadija wọ́n nínú iman láti ṣe máa ṣe dáadáa sí ìyàwó ànábì sallallahu alaihi wasallam ìyàwó ànábì ti wá kú ànábì wa ń ṣe dáadáa sọ́nà bákan náà nínú ìwọ ọ̀rẹ́ wa máa yá wa fún òun náà ni pé a ò gbọdọ̀ yí padà níbi ìtẹríba dáǹsì pẹ̀lú ẹ̀ káwá sọ ọ́ dìgbéraga kódà kó ṣe pé ìwọ ti dèèyàn ńlá báyìí ó ti di ẹni tí ó ti di alákòóso ńlá ó ti di abíyì tọ́pọ̀ mọ́ wá wò pé ìwọ sẹ́ni láyé rẹ má tó sọ pé àjọsọ rẹ rí o láyé lọ nǹkan máa ń yí ó ti ṣe gáà ló ṣubú tó fọ́ kọkúfọ̀ tó ní jámà kankan má ẹni tó bá jọ rẹ̀ kò gbọ́dọ̀ gbàgbé ọ̀rẹ́ rẹ̀ ńgbà gbogbo wọn á ti sori pé nǹkan ti bọ́ sí fún ọ ó ti sẹ́nu rí fún ọ tó bá sírò olówó nípínlẹ̀ yín tó bá jẹ́ nọmba wán o sì ní mú tó kéré sí nọmba tírì torí ẹ̀ gbogbo àwọn mẹ̀kúnnù àwọn olóṣì tó ń bá ṣe tẹ́lẹ̀ wọ́n jìnnà sí ọ abẹ́ ìgbọ́rọ̀ ọ̀rọ̀ burúkú lẹ́nu lẹ́nu sọkúsọ ọláwọn àwọn ẹni burúkú àwọn lòsì tọba ti tẹ́lẹ̀ kí a lọ mọ̀ tọrọ rẹ padà dà ọ̀rọ̀ rẹ ọba àti dáadu bó ṣe lérò lọ ọba àti dáadu tàtẹ̀yìnwá lọ ọgbọ́dọ̀ máa ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ rẹ pẹ̀lú ìtẹríba kò sí nínú pé à ń pè wọ ọ̀rẹ́ fọ̀rẹ́ ká máa pẹ̀lú rẹ nínú bàjẹ́ o tọ́lẹ̀ wa bá ń ṣèbàjẹ́ tọ́ta pẹ̀sìn àtakò ni o. wọ́n ní alimami Shafi'i rahimahullah wọ́n mú Muhammad ibn al-Hakam wọ́n mú lọ́mọ ya Muhammad ibn al-Hakam olùmọ̀lá lọ́nà nínú àwọn ọmọ tí o ìmáàmù Malik wọ́n wà ní Misr. Muhammad ibn al-Hakam yìí ń jẹ́ Maliki Shafi'i òun kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìmáàmù Malik tẹ́lẹ̀ ṣùgbọ́n náà ti dá mọ́dáhàbù tiẹ̀ ní. Muhammad ibn al-Hakam ọjọ́ ẹni tí máa súnmọ́ alimami Shafi'i nígbà tí wọ́n ti ń bọ̀ wá tọ̀ Shafi'i Shafi'i máa ń dìde pàdé rẹ̀. nígbà tí àsìkò kú tó dé sí tí ń pàpà kú lọ́wọ́ wọn á sọ fún yín pé talẹni tá máa bá jókòó lẹ́yìn rẹ tí wọ́n ìmáàmù Ṣáfi'í bá kú tani ká máa jókòó pẹ̀lú rẹ̀ ìwọ bàbá Abdullah Muhammad ibn al-Hakam ní bá ná gọ̀ọ́rùn láàrin àwọn èèyàn pé ẹ tọ́ka sí mi kò wí o àmọ́ bí ṣe ń ná gọ̀ọ́rùn ó ti ń sọ bẹ́ẹ̀. báyìí ṣáfìrì ni ẹ lọ ẹ máa jókòó sọ́dọ̀ Abu Ya'qub al-Buwayti Abu Ya'qub al-Buwayti ọ̀dọ̀ rẹ̀ al-Buwayti ọ̀kan náà ọmọ tí o ṣáfìrì àgbà ni báyìí ni Muhammad ibn al-Hakam ọba gbórí wọnú. tó ń ti wí pé Muhammad ibn al-Hakam. òun náà ti gba mọ́tàbù Ṣáfi'í wọlé ṣùgbọ́n àlùbọ̀wọ́ yìí pé ó súnmọ́ Ṣáfi'í jùlọ òun sì jẹ́ni tó ní ìráyésá àti ìkóra ẹni níjànú ju Muhammad ibn al-Hakam lọ torí rẹ̀ Ṣáfi'í ọ̀rọ̀ tó wúlò fáwọn mùsùlùmí lẹ́yìn ikú rẹ̀ lọ sọ bùwá ìpè ní kẹ́ máa lọ bá èsè Muhammad ibn al-Hakam torí kòkóra rẹ̀ ń jànú wọn náà lọ́ọ́ fàlùfù wá jíṣẹ́ ẹbú fún Ṣáfi'í Muhammad bin al-Hakam ọ wá jíṣẹ́ ẹbú fún Ṣáfi'í torí pé Ṣáfi'í ti gbọ́ yé nínú ìṣesí rẹ̀ pé ẹni tó fẹ́ jogún èèyàn ni ń fẹ́ kí Ṣáfi'í tó bá kú kó òun jogún Ṣáfi'í iná nígbà wọn fi Ṣáfi'í léèrè pé tàbíkà lọ́ọ́ máa bá tẹ bá kú ló fi dákọ̀ Abu Ya'qub al-Buwaisi kí ni Muhammad bin al-Hakam ọlọ́sálámì ibnu wahab fún àlè imáàmù Shafi'i ibnu wahab nínú àwọn ọmọ tí imáàmù malik lọ́wà táwọn náà dára mẹ́fù wọ́n wá ti sẹ́fún Shafi'i pé à wọ́n máa ká ibnu wahab pé ń wò pé kò kú títọ́ bá kú àyè ó fi gbà wọn wọ́n lọ wá bá wọn lu àwọn èso ọmọ misra ọmọ misra làwọn òjò káwọn èèyàn gbọ́rọ̀ àwọn ẹ̀ ń gbà tí wọ́n wà àwọn èèyàn gbọ́rọ̀ tàwọn mọ́ ọ̀rọ̀ tàwọn ọ̀tà àti nǹkan tiwa ti pẹ́. báyìí ó jíṣẹ́ fún alimami ṣàtúnṣe ẹ máa pé nǹkan yẹn yìí máa mú kí ọkàn síra wọn ṣe àán ń ro kúrò mi ẹ̀yin yorùbá náà nìkan wá lẹ́nìkan fẹ́ kó kú kí ló ó gbogbo ẹni tó bá ro oníjèrè ni ọmọ bá pàdé bí odó àìrójú bí ọlọ àràgbàmúyà tí ń jẹ torí bá ọ̀fẹ́ kú ìmáàmù ṣáfì wa sọ pé tamanna rijalun an amuta wa in amut fatilka rijalun lastu ha bi awhad àwọn kan fẹ́ kí n kú tí wọ́n bá kú sẹ́mi nìkan ní gbọ̀nà ni ẹ̀yin ni náà kù xìláfẹ́ ọ̀kún lẹ́lẹ́dí yarju khilafa alladhi mada tazawwad li ukhra ghayruha faka àǹfààní ẹ̀sọ́ fẹ́ni tí ń sí n kú kó jogún mi. alùpùpù lẹ́kọ̀ọ́ máa sáré o ayé ń tiẹ̀ sí ìgbà tó ti sáré. tẹ̀mọ̀kẹ́ni tó ti jíṣẹ́ bẹ́ẹ̀ fún ṣáfìrì ṣáfìrì ọ̀fẹ́ gbọ́ yé ń bẹ̀ pé ọ́n wáyè lọ́dọ̀ òní. ìgbà tó sì tún sojú rẹ̀ náà páwọn èèyàn ń béèrè pé ẹ bá ṣe báyìí ẹ bá kú tani ká lọ máa lọ́dọ̀ rẹ̀. Ibn al-Hakam yìí ni wọ́n ń nàgọ̀ tó àwọn ọmọ akéwú fáwọn àfáà wọn máa kí ìsara o àwọn náà lọ̀rọ̀ yìí ń bá wí púpọ̀ nínú wọn ní ti ń fẹ́ káfọ́ òkú tẹ́lẹ̀ náà káwọn ó fi rẹ̀ tó ń gbà tí ń tí ń dùn lọ kú tọ́nà tó pa àwọn ó fi tètè ni tọ ẹni tí wọn ń fi léèrè nígbà ti sọ tí ọlọ́jọ́ bá ti bẹ́ẹ̀ tó bá dé báyìí tálẹ̀ fẹ́ tọ́ka sí nínú wa pé kọ́ tẹ̀síwájú pẹ̀lú pé ọmọ kọ gbogbo alẹ́ kọ́ sọ àtàló mà abalẹ̀ nìkan ti ń nà gàba àti láti ní bá ti náwó pé ẹ̀yìn ọkùnrin agbójúpọ̀ mẹ́rin ṣe wọ̀kọ́ yóò tún bá ti èmi èmi èmi lọ́kàn ọ̀kan ẹ̀kan ẹ̀kan pẹ̀lú mi ni pé ìwọ wọ́n ní kó máa jókòó kó máa ṣàlàyé fún un torí tí èèyàn bá ń wá yìí máa gbọ́ mọ́yàn lọ́wọ́ ni pàápàá jùlọ tó bá ti jẹ́ nǹkan lé ayé irú ètò gbóríkò mẹ́ kọ́ bólú ẹlẹ́dàá rẹ̀ dúró torí tí olúwa kọ́ mọ́kálukú kò ní tàsé rẹ̀ torí di eléyìí báyìí ni alimami shafi'i rahimahullah ló fi ẹ̀kọ́ ńlá lélẹ̀ ńbẹ̀ ń ti Abu àlùbọ̀wá yìí pé oníkẹ́ ẹ máa jókòó tì kọ́ máa bá à ń kọ́ yín lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn lọ. nínú pọ́ǹpẹ́ ìwọ ọ̀rẹ́ rẹ fọ́rẹ́ rẹ náà ní kí n tó bá ń sọ láì dáa nípa ọ̀rẹ́ rẹ ọ̀gbọ́dọ̀ gbọ́ ọba gbọ́ yín inú ò lè bákan náà tí ọ̀tá ọ̀rẹ́ rẹ bá ń sọ̀rọ̀ má gbàgbọ́ kí ló fẹ́ sọ tẹ́lẹ̀ mi wọ́n ní kó wá gbọ́ nídìí láti gbọ́ wọ́n lọ sọ̀rọ̀ mi nídìí láti máa ń tọ́sọ nítorí pé kí ni ọba tún sọ eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn ìntàfẹ́ mẹ́nubà lónìí eléyìí ti ń tọ́ka sí pé èèyàn lè dá sí o èèyàn ń bùkátà láti bá àwọn èèyàn sí ilé ayé ìṣètẹ nìkan ẹnìkan ò lè dá ayé sí i dandan dandan ọba àwọn èèyàn ṣe náà ni tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pẹ́rù ta lọ́ọ̀bà sí báwo ló ṣe máa tẹ̀sà wọn òun náà ni gbogbo ń dà mẹ́nu bá abẹ́ Allah azza wa jal kọ́nyà àwọn ẹni rẹ̀ tì wá kó sàwa náà lẹ́ni rẹ̀ ìwé ẹlẹ́dàá wa ń bẹ̀ kó tún wa ṣe níbi tá a kù sí kó ràn wá lọ́wọ́ lórí gbogbo àwọn àgbésẹ̀ wa kó má jẹ́ kí àṣetán ànìkọ́jẹ́ wa lérí ọjà ó forí jìn wá láyé wa ó forí jìn wá lẹ́yìn ikú wa ó ṣàánú wa níjọ́ gbẹ̀ndà al-qiyam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa